ìgbà kan ọlọ́wọ́ wa subhanahu wa ta'ala lè tó tó fi àánú rẹ̀ pé òṣìṣẹ́ wa kò dé èlì ọjọ́ kẹjọ ìlú oṣù Shawwal oṣù kẹwàá ẹgbẹ̀rún ọdún kan àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti ẹgbẹ̀rún kẹẹ̀ẹ́dógún ogójì ìjọ ìtàn lórí sallallahu alaihi wasallam. السلام عليكم ورحمة الله وبركاته فنعم الله سبحانه وتعالى حاصل على تساجد كتاب الأدب المفرد قطار أتي علي رمضان الو رابا وليس يا وليس ليبي إلو كتاب الأدب مفرد الإمام البخاري رحمه الله باب الحداء في البساء أنا لا أقر بقى بيجلا أنا لا تنسى نقع الحداء للبساء إمام فيوري sì máa fi fa àwọn obìnrin pẹ̀lú alẹ́kùn sálàmù ọ̀sán ẹ̀rẹ́ ọdún lára ọ̀rẹ́ sọ nípa ìmọ̀ akọ orin ṣe ìgbà tí wọ́n máa ń pa àwọn ọ̀rọ̀ àkúrí lọ orí yẹn ọ̀dà yẹn wọ́n bá ń kọ orin yẹn tó ràkúnmí láti fi ṣe ràkúnmí ní ojú kòkòrò alasẹ́yìn láti lè rìn dáadáa pẹ̀lú ohun orin yẹn. àdéhùn àkọ́kọ́ tó wà nínú báàbù حديث ذلك الإمام البخاري عن مسلم وجواز بن جابر حدثنا موسى بن إسماعيل حدثنا موسى بن اسماعيل قال حدثنا حماد بن سلمه قال اخبرنا ثابت عن انس ان البراء بن مالك كان يحدود الرجال وكان حجزة يحدود النساء يحدو يحدو بالنساء وكان حزن الصوت وقال النبي صلى الله عليه وسلم يا أنجزة رويدك أو فقط القوارب حديث سيو على لو جابا ولتي أفدي الفدائي اللسان ولا دي حديث يقدروا كأوضار بيجي اعتباري لدي أوضاتا حدثنا موسى بن إسماعيل موسى بن إسماعيل حدثنا حبان بن سلمة وحديث الفوحة torí sáàbì tó sọ fún alátọ̀dọ̀ adẹ́s torí alibara lòdùgbẹ́rẹ́lẹ́ káàdà yà tó ìròyìn jà alibara lòdùgbẹ́rẹ́lẹ́ ọjà ni bí máa ń fi owó orin dúdú òun àdídùn tí ọ̀wọ́ akọrin yẹn fúnra tó rí láti fi ṣe lójú kòkòrò òun á máa ṣe bẹ́ẹ̀ láti kọ orin òun àdídùn yìí pẹ̀lú wíwúrà kúréré rí kánnákánná pẹ̀lú àwọn ọkùnrin. ẹ wá rí ángel àkàtà òun jẹ́ tó ṣe yí pé obìnrin ni òun kọ orin fún àwọn ràkúnmí tí wọ́n fi lè máa rìn dáadáa. wọ́n ń fa àwọn ràkúnmí yẹn tó ṣe fáwọn obìnrin ti bẹ lórí ràkúnmí pẹ̀lú owó orin ọ̀gá rẹ̀ hasan sọ̀rọ̀ ẹ̀dá pẹ̀lú àjẹsà yìí owó ẹ̀dùn ọba tí wàá fi owó àdínú yẹn àwọn àkùnrin asáré wọ́n rìn kíákíá ọ̀kọ́ alàǹdẹ̀bí yìí sallallahu alaihi wasallam àlẹ́bí sallallahu alaihi wasallam wà lọ́wọ́ ìgbé yá àjẹsàtù rọ̀wáyé dákẹ́ ìrẹ̀ àjẹsà pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ̀ o ruwaidaka sawfaka bil qawari ìyẹn ní pèsè pẹ̀lẹ́pẹ̀lẹ́ nípa bó ṣe máa fi òwò àdídùn rẹ táwọn àkúrí ó fi máa sáré pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ o pẹ̀lú àwọn obìnrin ìyẹn ní wípé má jẹ́ kí èrè àríyá àwọn àkúrí yẹn lágbára o débi pé wọ́n á sáré àwọn obìnrin lọ́dẹ̀ wà lórí ràkúnmí wọ́n wá padà kó sùtà bí ìtìzáàbí rọ́hàn pẹ̀lú ọ̀bìn ìtìbí ń ṣẹlẹ̀ sí gàárì ràkúnmí sọ nípa bẹ́ẹ̀ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ o náà ló ti máa yọ ayé àti àwọn obìnrin àdámọ́ wọn lẹ́rìí kiri o pẹ̀lẹ́pẹ̀lẹ́. láti ọgbọ bí kò le ọlágbára ṣe sí ìtàwọn ọkùnrin nìyẹn lọ́pọ̀lọpọ̀ ọgbà lórí jáde wípé àlórí sọlọ lọ́wọ́ àtọlá sọ wípé kò lè kò lè jèrè o jọ yóò tọ́ bá ti kókèrè ní wọ́n adarí o kọle lè kọ́ lágbára yìí kí ibà sobìnrin tó ti kó lóbìnrin tó ti di bábì sígbà yẹn ló léle kí ọ̀là gan láàrin ṣùgbọ́n kọ́ ọ̀rọ̀ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ kí gbogbo ẹ rọrùn òun làdáwọ̀ àwọn obìnrin òun lọ́kọ̀ aláǹdẹ́bí sallallahu alaihi wasallam lẹ́sẹ̀ kẹ́sì ájàṣà fẹ́rẹ̀ ájàṣà tún lọ́wọ́ yìí dájú ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀ bíl kọ́wárì o ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́pẹ̀ láwọn obìnrin o bí gòrí wọn <laughs> kọ̀ọ̀rọ̀ ọ̀jáwó rẹ̀ ni kọ̀wárì o ìgò ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́pẹ̀ láwọn obìnrin báwo kọ́ka ìyẹn ní pé bó ṣe máa kọ ní àdídùn tí wàá fún lóbi máa sáré kéle tí a fi kó sùn dábàá àwọn obìnrin pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́wọ́ rẹ̀ o. سواء لو لعبا والدي تعطف يا والدي باب الغيران ليه فيها صليب قواري يبعى قاري حديثي طبعا لأن حدث أنا حفصو بن عمر قال حدث على خالد بن عبد الله حدثنا أخي بن عمر قال حدث خالد بن عبد الله قال أخبرنا عن عطاء بن خالد الشاحب بن جبير عن ابن عباس في قوله عز وجل ومن الناس من يشتري ومن الناس من يشتري بعض الحديث ما الآية هذا قصة لقمان لا قصة لقمان الآية الستة قال الغناء وأسبابه حدثني حفص بن عمر حفص أبا عمر حدث له حديثه فوا ولخالد بن عبد الله ينام فوالي عطاء بن سائب وفوالي وقال هذا سعيد بن جبير هذا عبد الله بن عساس لقرار الله عز وجل قال ومن الناس من يشتري لهو الحديث هو الماوي يقول الله لهو الحديث láwọn àlàdé òun náà rí ọ àwọn ẹwà ọ̀rọ̀ eré lílo ọ̀rọ̀ àti eré eré làwọn náà máa ń sọ àwọn náà máa ń sọ fún àwọn lọ bí agbo eré àwọn fẹ́ lọ bí eré àwọn lọ sí eré eré náà wọn máa ń kú àwọn ọlọ́wọ́ àdó àwọn èèyàn wọ́n yẹ ṣẹ́rí láwọn àlàdé àti pé yọ ọ lọ ra.

ewu ní jẹ́bẹ̀ wọlé ní alìjìnà orin ní jẹ́bẹ̀ wà àṣìbá òru àtàwọn nǹkan tó jọ orin tí wọ́n bá ń fún fèrè sí tí wọ́n lu ògìdó agogo jìtá tí wọ́n kà sí kọ́dà àti táwọn nǹkan tó parọ́ tó ń pè ní bàtíìrì orin lórí jẹ́. ẹ̀rí pé ọkùnrin ìfẹ́ ńlọrin tó máa ń kọ́ tí máa ń lo bàjẹ́rì lẹ́sìn ẹ̀rí pé gbé pé aló ti gbé gbogbo ẹ̀wọ̀n kẹ́kẹ́ náà gbogbo ọ̀ kábọ́ọ̀kẹ́ ọ̀kan ní gbogbo lórí jẹ́ nígbà lọ́wọ́ ti di pé fèrè wọ̀ kílù wọ̀ agogo wọ̀ ó ti dorí gbogbo àwọn àyíkọ̀ pátá ni wọ́n sọ èyí tó kéré jù lọ́rọ̀ wọn ni kí wọ́n pẹ́ ní kíkọ́ ní pípò kì ìyẹn ni pé olùjáde kó lù tẹ̀lé àṣẹ ọlọ́run òun lẹni tí máa ń kọ́ ni. ọ̀rí àti ọgbọ́n orí iṣẹ́ rẹ̀ aburú ni aburú ni nínú àwọn nǹkan tó jẹ́ eh, nǹkan tó jẹ́ haramu láti tà òun náà ni àlàtú àbí àlàtú tí a máa tà nù. ìsẹ́kẹrẹ abokito abagogo a ọ̀fẹ́ ọlọ́run àhàlọ́lọ́hùn ìlbẹ́yà ọ̀hárọ̀rọ̀ rìbà kátàkárà ọlọ́run ṣe sele ntòsí jẹ́ rìbá èlé ọlọ́run ṣe léwà ìwòsàn àbáta ọgbọ́dọ̀ ọjà dúdú ìkẹtì ọ̀la kọ́lé àti gáàsì àtàwọn báńkì gbogbo rólì gbogbo ọ̀pádà ọ̀làpọ̀lù àkùgbọ́dọ̀ táwọn ipò kẹrẹ wọn jọ wà tukú ẹrẹ àtẹrẹ ẹlẹ́dẹ̀ àtẹjà súgbè torí gbogbo àwọn yẹn pátá ọ̀làpọ̀lù bẹ́ẹ̀ náà dìgbẹ́ ìgbẹ́ ọ̀làpọ̀lù tí wọ́n á ní kí lọ́dọ̀ onígbẹ́ lòún tà ìgbẹ́ onígbẹ́ yẹn lòún tà gbàdọ̀ ọ̀tà tọ́ra kú kó o ti tàgbẹ́ màálù torí yẹn lápọ̀lẹ́ ẹ̀fẹ́gbẹ́ màálù lápọ̀lẹ́ ìtọ́ àkórí ọlápọ̀lẹ́ ìwádìí olówólówó ta olówó ta ìgbé yẹn olùgbàdé yẹn gbọ́dọ̀ tà lọ́wọ́ yẹn gbọ́dọ̀ tà ajá ọlápọ̀lẹ́ ìtọ́ lápọ̀lẹ́ lọ ajá ni àlìkẹ́lẹ́gbẹ̀lẹ́ wàhálà ajá tí wọ́n kọ́ níbọ̀ tòótí bẹ́ẹ̀ ni àtúndí ń ta rẹ̀ torí tó owó haram ní sábàdù kẹ́lì kó wá já bẹ́ẹ̀ sọ nípa bẹ́ẹ̀ orí kíkọ kò sí bọ́ọ̀mù kẹ́ nínú àwọn àríkọ̀ mẹ́rin ẹ̀rí tó ṣe pé ìrọ̀tẹ́dù ìkọ́wìlìkì pé kọ́rọ̀ wà sábà máa ń kà sí tí ẹ bá jẹ́ mùsùlùmí gidi o a bá ń kọ̀rọ̀ àwọn àyíkọ̀ mẹ́rin ẹ̀rí yẹn sí kò sẹ́nìkan la áhẹ̀sì nínú lókè jẹ́wọ́gbàgbà ayé àbáhà lọ́sẹ̀lẹ̀ tó ṣe é lẹ́tọ̀ọ́ yìí pé ọyá orí ẹ máa gbọ́ àfẹ́rí tó ṣe é léwọ̀ lọ́wọ́ àdúgbò ṣègbè ọmọ á sọ fáwọn ti kọ́ni tó fèrè pé a ah, kò ti dákọ̀ mi ti bẹ́ẹ̀ wọ̀ àgbọ̀kọ̀ dákọ̀ wá níbi àwọn kíṣẹ́ẹ̀tì tó gbé jáde orí bẹ́ẹ̀ orí ìdánwò bá gbé jáde dákọ̀ wá sí o tó ti gbọ́ ọlọ àgbàgà aráàbù náà ni àwọn eléyà pa làwọn máa ń kọrí kì í tiwọn àkàfà àdúgbò rí tẹ̀lé tí ń kọ òkè ìjọ làwọn méjèèjì ọlọ pé tí ìrẹsẹ bá lè sáré mú yẹ ṣáájú tọ́sà yẹ ló wọrí máa ṣáájú ẹnì bàbá wí fún gbà wípé olórí nìyí tí wọ́n bá kọrin fún yẹn gan tí o ti ìyá rẹ̀ ọjà ti ní dáadáa tí wọ́n bá kọrin fún wọ́n sì fi gbogbo àwọn aláàtò lẹ́lẹ́ wọ́n tọ́rọ̀ tó pé bẹ́ẹ̀ dáadáa sámúsámú gbogbo ìwé làwọn fèrè òjìdó àwọn jìtá gbogbo ìwé ọdún àti kíbọ̀dù wọ́n wá kọrin sẹ́ni tó yẹ wò kọ́ jáde pé tó sì búra dáadáa wọ́n wá bẹ̀rẹ̀ sí gbọ́n bóyá orí àga ló jókòó ibi náà ní wúwo lókèrè ó sì wọ ọsàn dáadáa sẹ́wọ̀n pé ah ìyẹn lọ́mọ àjáde yìí ẹgbẹ́ ah, ọkọ̀ máa mi rí ọmọ mi rí ẹ̀dá bá wà lókèrè nígbà tó òkú gbọ́ ó lè jáde kó kì í gbé tìrì wọ́n máa wò kí ẹ wá o àpòlù yìí mà lágbára o ẹlẹ́yìí sì wọ ọsàn dáadáa o kí ni àwa lè dé sọ láàrin ìgbà tẹ́lẹ̀ yẹn ń ronú pé bá kẹ́mi ṣe ṣe yóò di fóònù tó ń sọ̀jù ẹni ilé ẹsìn lè di mọ̀lẹ́bí o ẹni làwọn ìyàwó kọgbẹ kó jì báyìí yóò ṣe dẹrù yẹn ní bàbá tàpá ní wà tẹlẹ yóò rà ah, kí ló tẹ́lẹ̀ wọn ti sí kẹ̀kẹ́ tó sí ọ̀dọ̀ rẹ̀ kí ló wá dé ọmọ bíbí yẹn bá lè sí wí sí ìyàwó rẹ̀ ṣáájú àṣà orí yá sọyẹ ìwé. هكذا أهل الزنا بريد الزنا بريد الزنا أي رسول الزنا غير تعبيري ẹgbẹ́ ọ̀gọ̀rọ̀ náà àwọn ẹni tí wọ́n máa ń kọrin yẹn aṣẹ́wó ni wọ́n bá yà àtàwọn obìnrin wọn àtàwọn ọkùnrin wọn kò ṣe àlè àbá àkẹ́bá yìí wọ́n ní wọ́n ní wàá ṣe wàá ti fún ọ òun gẹ́gẹ́ bí làmọ́lẹ̀ fọ pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ yóò sọ̀kọ̀ lè ẹ̀yẹ́ bẹ̀rẹ̀ táwọn kọ̀ yìí. ẹ̀sìn gbogbo gbáyàlẹ̀ ẹ̀yin ọkùnrin tó àwọn ìyàwó ìyàwó sẹ́yìn wọ́n fi gbáyà kẹ̀yìn lẹ́yìn láwọn ni wọ́n gbére ẹni bí gbogbo ọkọ̀ jíjà àwọn báyìí ti lọ́sọ̀ ọ̀pọ̀lọpọ̀ aláṣẹ wo ni wọ́n máa yà sí yòòdì ìdì rẹ̀ ó fi hàn pé ọ̀rọ̀ táwọn afáwa ti wílẹ̀ yẹn rí bẹ́ẹ̀ pé bàrí ìdùn sí rẹ̀ oníṣìkúṣe ìrẹsẹ̀ àgbèrè olórí kíkọ́ tó nípa bẹ́ẹ̀ àwọn tá a bá ń dọ́gbọ́n sí tó ń parọ́ pé kò wá lọ gbọ́ òkè méjì sàyẹ́dì òṣùpá ló sì gbọ́ ọbẹ̀ rọ̀ ọlọ́run lọ́rọ̀ ọlọ́run ọba láì lómi ìtẹrẹ jẹ o obìnrin kan lóun rí gbogbo gbà lọkọ òun bá fi inú àwọn àwọn ìyàwó alòsù lẹrẹ rẹ o orí pé bá ti kéde bí ti gbogbo bàbá ẹ bà wá náà ní wá àtúntà ìgbọ ìgbọ owó ọ̀sá kú lára òdìjọ́ farakalẹ̀ yẹ́yẹ́ ọ̀sìn jákèjì ẹ̀fà tí ó kì í bèjì báyìí ló bá di sàyẹ̀dẹ̀ sùpà. àrí bí àti àwọn ará ìgbà bóò ló ti jẹ O ló ti jẹ ó ní àwọn sábẹ̀lì kí n sọ pé sáyé lòsùn ká mo rí kọ́ wọn. ọ̀rẹ́ ẹ̀ ọba mo rí kọ́ ṣé èrè ló gbé ní òsínbó ní àdórí dọ́rọ̀ àwọn ọmọ alùsùn ah, ní alùsùn ah, ní ọ̀rọ̀ sí àwọn ilé ìlú orí nǹkan kéde kẹmí àwọn agbádùn ó ti wá lọ múrú àpẹẹrẹ bẹ́ẹ̀ wá lé tèmi àbí ilé mi gbọ́ àbọ̀wọ̀ mi lórí tí gbọ́ ní àbáwọ̀ yẹn mi kẹ́ lórí tó ń gbọ́ ìgbà lè tó ọlé àwọn ọlé àwọn agbọ́rù kẹlá yìí torí bẹ́ẹ̀ ká lọ bẹ̀rẹ̀ ọlọ́wọ́ ọba gbẹ́ni tí bá gbọ́ ọkẹ́ wọn bá lè ní sáde wọlé ẹ̀ nìyẹn àti nínú àwọn àyẹ̀kọ́ ìlú ọ̀fẹ́ ìlẹ́wọ̀ yẹn pàálù hó àti fúsà àwọn kò kí ni wọ́n kọrin àwọn ẹ̀wọ̀n gbọ́ dáadé ìwé ẹ̀mí ẹ̀mí ti ti máa gbọ́ èyí ó rí ọmọ agbọ́ bẹ́ẹ̀ kọ́lá kan máa gbọ́ àwọn ọ̀dọ́ aláwìyé báyà nǹkan tó gbọ́ nìyẹn o ìlú àwọn ọmọ ọ̀dọ́ aláwìyé yóò gbá tọ́lá ló wò gbé lùsì yóò ní àwọn eléyìí kọrin tòótọ́ bẹ́ẹ̀ àwọn sọ́gbọ́n pa sàyídì oṣù káàdìyẹ títí wọn bá gbé lù sí tí ó sì sọ̀rọ̀ ẹbọ tí ó sòrì sà fẹ́ gbé kẹ́ wí yorùbá lásẹ̀ wí ewì oró rí kọ yẹ òjò bẹ́ẹ̀ lọ nígbà tí ọ̀rọ̀ náà ti ọ̀tọ̀ wọn bá ní wọ́n ní lágbáyé wọ́n ní sáìdì pàbò rí kọ ní wàá gbọ́ orí pa bẹ́ẹ̀ ká sọ̀rọ̀ àwọn gbogbo àwọn pálapàla wọ̀nyẹn ìrẹ́yìn ọba lé ẹni tí bá gbọ́ èyí rèé ó le ẹ̀ẹ́kẹ́rin fẹ́ bá a sọ̀rọ̀ lójú ẹ̀sìn báyìí kó dàpọ̀ nílò torí rẹ̀ máa kí èsì ẹni tó yẹ pé kí ìkàgbé sí gbà rí o ẹ̀yin náà fi lè ṣe dà sí àtàwọn ọmọ ìyá yìí ìpẹ́ lómi nìyí ìlú tó kì kó tí orin ní kéde buhari kò sí wà sí gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọbìnrin wa náà báwọn náà ti ń ṣe pẹ̀lú fèrè gbogbo àwọn kílẹ̀ sẹ́rí lọ́wọ́ abẹ́ òun làwọn yóò ti máa gbẹ máa fi báyà wọn gbọ́ wà sí i ká lóko gbogbo ojú táwọn ará ilé rẹ̀ lọ́ba wọn ẹ fóònù lọ́wọ́ wọn ọba kù sí pé yọ̀ọ́ máa lọ gbà lọ́wọ́ ẹnìkan ta ọ̀sá lè mú wálé kó fi lo gbogbo àkókò ẹ̀ pẹ̀lú ẹ̀ bí irú olówó fowó ra fún ta ìgbélé wọn lọ́wọ́ yẹn. àwọn ìyàwó orílẹ̀ kẹ̀dẹ̀ ti máa bọ́ nítọ̀ wọ ṣùgbọ́n ìfẹ́ máa ra fóònù fún ọ ẹ bọ́ nítọ̀ wọ dáadáa tòun tí wọn ra fóònù sí o lè gba aládá pẹ̀lú ẹ pẹ̀lú ìgbà máa béèrè pé ìpínlẹ̀ lẹlọsẹ ti dọwọ ìpínlẹ̀ wà ọlọwọ sọ yìí agbalada pẹ̀lú pé agbalada pẹ̀lú bó ti béèrè ni pé ìpínlẹ̀ ti dé báyìí agbalada pẹ̀lú agbalada pẹ̀lú pé bó ti béèrè pé kílẹ̀ fẹ́ẹ́ ti tètè dúró nírọ̀lẹ́ yìí agbalada pẹ̀lú ẹ tẹ́lẹ̀ kí bá yín tọ́jú lẹ̀ tẹ́lẹ̀ kí tètè fọ́n kí bá yín fomi lẹ̀ dẹ́tù ẹ̀ dẹ́ bá ti dé lọ́gbalada pẹ̀lú ẹ ṣùgbọ́n yọ gẹ̀ẹ́sẹ̀ pẹ̀lú ẹ̀ tó gbé kílẹ̀ tẹ̀lé ìdánimò ṣe ọlọ́gbé sí òfin gbọ́ ni ìyàwó àwọn òfin gbọ́ kura ni àwọn ni wọ́n sábà gbọ́ kẹ̀kẹ́ ìdí àwọn ẹ̀rọ mi ni wọ́n ní àwọn àgbọ̀ kẹ̀kẹ́ ẹ̀gbọ́n tó sáwọn èèyàn débi ọ̀rọ̀ wà sí lẹ́nu yẹn ẹ̀gbẹ́ akéèyàn sàtẹ̀ máa gbọ́ kẹ̀kẹ́ lóbi àlọ́ gbọ́ wà sí oníkìtì pa ẹ̀rí tí àríkàkùn ṣe kíni kan dájà aláìsè kíni kan rárá lọ kíni ẹgbẹ́ bí wà kọ́tẹ́ sì máa mú rírì ìgboro káàkiri ó sì máa gbòó ní kìsì pa ó dẹ̀ tèrè ó ń káàkiri ìgboro lọ́wọ́lọ́wọ́ kò ṣe ó sì ń lọ́wọ́ ó ń lò lọ́wọ́ irú ẹni bẹ́ẹ̀ dẹ̀ wà bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ju kọ́ sọ pé oníkìsì pa àtàwọn àfa àsìlélọ́lẹ̀ tó wà gbòòrò àwọn àsìlélọ́lẹ̀ àdìrè tó wà gbòòrò. lẹ́yìn pé wà sí tiwọ́ bí kí wọ́n kú súnmẹ̀ àtàwọn tó ń ṣe súnmẹ̀ ìlú máa gbẹgbẹ yẹn máa kúlẹ̀ wọ́n ti sọ òsì ìwò làwọn ti nínú buhari yìí o. lórí èèyàn sà máa gbọ́ wà sí kan àkéèyàn gbọ́ wà sí kan gbọ́ قد حدثنا محمد بن سلام حدثني محمد بن سلام قال أخبرنا البزاري وأبو معاوية قال أخبرنا سنان بن عبد الله النهري عن عبد الرحمن بن عوسجة عن البراء بن عازب قال قال رسول الله صلى الله عليه وسلم أصل السلام تسلموا والعشرة شر قال أبو معاوية العشرة العبث آه حديث من كل لا دعوري قال محمد بن سلام حدثنا كل حديث من هو وللفزاري يلف علي أبو معاوية أمجد جزاقه سنان بن عبد الله الدهري وفوا له فرع ولا تدع عبد الرحمن بن عوف سجى لا تدع البراء بن عازب رضي الله تعالى عنه ولد له صلى الله عليه وسلم به أفسوا السلام أما سلامك السلام أنت لدامة أنت لدامة تسلم هاتي مع الله ẹni tí yẹn bá kíyàn tí yẹn bá kíyàn lọ́pọ̀lọpọ̀ ẹgbẹ́ òun táwọn yorùbá òwò ni wọ́n ládìyẹ wọ́n ládìyẹ. kọ́dà tí wọ́n bá rẹ́ẹ̀dì lọ́wọ́ bẹ́ẹ̀ sùn sùn tá pẹ̀lú ẹ̀ wọ́n ẹ dá pé wá ẹ wá ẹ wá ẹ wá kálẹ̀ sọ pẹ̀lú ọ̀bá rẹ̀ ó lè lágbájá ìrẹ́ làwọn ẹni tá a dé lọ́wọ́ yìí rẹ̀ ẹ wá tútù sí i wọ́n ládìyẹ tẹ́sílẹ́mù ẹ̀ sì là. والأشرة شر الأشرة أبو معاوية اللي متجمع العبث إيري orí rẹ ní tùmọ̀ rẹ ẹ̀wọ̀n fáwọn ẹ̀ máa sọ fáwọn ilé ọ̀sẹ̀rẹ̀ orí kíkọ ṣẹ̀fù aburú gbáà rẹ̀ má gbọ́ má sì bẹ̀rẹ̀ sọ wípé wà á kékeré o wà á máa kọ́ àtọ́ bí ò sí ewì o ewì wà o òré ni mo fi kọ́ lẹ́ fi yorùbá mo fi gbé orí tọ̀dọ̀ sí ìsàlẹ̀ kò sí láì fi bẹ̀ rárá rárá bí tí ìsọ̀rọ̀ kò sí láì ṣé ìbá ṣe bí fújì tí àwọn sàdúnṣe wà ní kí ni wọ́n sọ ọ́ káwọn tó pẹ̀lú tó tó fi ṣe kéde wọ́n tó fi lùlù bí ìtàlájà rò sí ewì tí ọba ti ní fàṣà nínú lòsí láì fi òun lè rọ àwọn orin tí sẹ́rí abẹ́rẹ́ ti ń ṣẹ̀já rẹ̀ irú ewu yẹn òun rẹ̀ ni afáwọn hasan sábì rọ̀dí ọlọ́hùn tẹ̀lé àgbẹ̀ ni wọ́n bá ń sè lójú ayé àti sàlá ní sojú ẹ̀ báyìí kóló títí ọlọ́run ní ìdìtì mi bàrí. ìwé ẹgbẹ́ gbà tí wọ́n gbọ́dọ̀ rọ̀dí tẹ̀lé àgbẹ̀ tọkọjá lọ́dọ̀ hasan sábì rọ̀dí ọlọ́hùn tẹ̀lé àgbẹ̀ wọ́n ọwọ́ àrídìí kọrin ojú rẹ̀ yí padà tí ẹni kọ́ fẹ́ kọ́ afa hasan musaani ọjọ́ lọ́wọ́ tẹ̀lé àti ọwárí ẹ̀ èmi ti kọrin níbi tá a wà yìí tó ṣe pé kú lórí ju ọlọ́bì kan rè sálóńtò lọ́kùnrin lọ́wọ́ yìí ọlọ́lọ́wọ́ àlùfẹ́lá má dàá pọ̀ mọ́ra o olófà ni afa àtọ́ jẹun dínkù rẹ̀ tóbi dáadáa tójú rẹ̀ wá dé àtàgbọ̀n bí tóbi ìyẹn bí sọ bọ́kẹ́ náà àwọn afa wa wí pé kí làásánù ṣe ń gbàdẹ lórí ọ̀dà kí làásánù bùrù sáadé tó ṣe gbẹ lórí ọ̀dà jùjú tí àsánù bùrù sáadé tó ta sí orí rẹ̀ kàn àti àpàlà àbódìdò kò sí orí ewì ní àsánù bùrù sáadé tí ó sì ní ọ̀rọ̀ pọ̀ tó lélú. ẹ̀yin náà mọ bí irú àwọn ọ̀dọ́ kan tí wọ́n kọrí sí i ẹ máa lóbìnrin ó lè máa fi ọkàn bí kéde kan yóò máa ń gbòòrò ẹni lè sì sọkọ rẹ wọn jọ máa tẹwọ síra wọn wọn máa fọ síra wọn wọn máa ọ̀pọ̀ ọwọ́ ògbélé ọkọ ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí yẹn àwọn òbí ń dárí àtàwọn èyí ni wọn fi rí ìtàgé wọn yìí sábà lọ́kọ torí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹni tí ń ṣèbàjẹ́ kẹ́ wọ́n ní apá nígbà kò ní fẹ́ kọ́ búdà kọjá ní ìgbèrè òun kì í onífẹ́ kí wọ́n ti ru omi bẹ́ẹ̀ kí wọ́n ṣe kẹ̀hún kẹ̀. ó ti tú gbáyà lẹ̀ ti tẹ gbáyà sí ẹ̀ ti tẹ́wọ́ síwájú rẹ̀ báyìí tó fi ìborí bí ìṣẹ́jú ti sórí ọjọ́ bí fún ajá ìkẹ́ ìdá ìrajó òun kì í ọ̀fẹ́ gbọ́ wípé gbogbo ayé ni wàá wò ní orí kiri tẹlifíṣàn fún wàá wò rẹ̀ òun kì í ọ̀fẹ́ kí wọ́n ti kẹ̀ ó sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpínlẹ̀ ọ̀kan ìgbé wọn dálé mùsùlùmí tó nípa bẹ́ẹ̀ ewì nìyẹn ewì yẹn dẹ̀rí kò ní lulu kò dẹ̀ lọ́rọ̀ kò sùn nínú ọ̀rọ̀ kò ní lulu lásẹ̀kọ́ bí ẹ bá dẹ̀ sì tiẹ̀ mórí sí tó bá fi ń sẹ̀ kéwù ó ti ní fóṣù tí ẹ bá ṣe ẹni tó gbọ́ ẹ ìfèrí ni káwá búwo lẹ́ẹ̀ni ìyẹn ò ní fóṣù ìyẹn gbìjẹ̀ sí nìyẹn irú ẹ̀ lọ́sẹ̀lẹ̀ lójú ayé ànábì sallallahu alaihi nígbà táwọn kèfèrí bẹ̀rẹ̀ sí ní gbọ́ lójú aláwọ̀ sọ fún hasanu sábì ní pé kò fi jóró fàyíǹde jìbìrì làbá ìwọ náà bá bú ọ jìbìrì lù bẹ pẹ̀lú ẹ̀ sọ ẹ bú dáadáa ni ẹ tọ́lá ẹni tí bá ń bà lẹ́nu ìbú ìsìláàmù ó sì bọ́ lọ́wọ́ wa sùhánù kò sàárà ṣé ìbú yìí bá dẹ̀ pọ̀ á kó ẹsẹ̀sì ẹ̀sìn á kó sẹ́ni àwọn èèyàn lórí ẹgbẹ́ bí ìyẹn wá dé ìbú padà fúrúfẹ́ ni ìyẹn sẹ́sì ẹni ọba borí ewì bẹ́ẹ̀ bóyá kí wọn yóò fi wí ni àbórí yorùbá náà ni yóò fi wí àkówí náà kọlẹ́tì gbàdá fi lọ sí ìlógun àbí kiri kò ìyàlẹ̀ ìlógun àbí ìfọ̀ àbí kálọ̀tọ̀ ọkùnrin jẹ́ sì bu ewì òbí ṣe kọ́ńtò lè sùn náà irú orí bẹ́ẹ̀ ṣẹ̀rí àṣẹjà irú ẹni ọ̀yẹ́ kó ká sínú kásẹ̀tì tó tán kọ̀wá ètò ìsìláàmù fa wọ́n dẹ̀ ṣe pérépéré dáadáa ó fi ṣe wì. àwọn àti dáa láti lọ onírọ́ ọ̀là rí lọ kí lè tó fi láàrin lọ níbẹ̀ owó wì kiri tí ọba da fún ọba wì bọ̀ òun fẹ́ wí lójú wa báyìí ó sì kọrin ó sọ̀rọ̀ súnbẹ̀ ó sọ̀rọ̀ bí súnbẹ̀ ṣe pàtàkì tó ó sì gbọ́ ọ̀rọ̀ kọ̀wá ètò ìsìláàmù wa. pẹ̀lú ewì èdè Yorùbá bá kì í ṣe kéwú lórí rí o wọn ò kébé àfẹ tí wọn lè bá lé ẹbùrú kẹfẹ ó lè ṣe láti fi kó gbà àwọn yẹyẹ wọlé tọrọmọdé kò ní nílù kò dàdí ní nígbèrè o kò ní ní fèrè àti jùjú kò sì ní sí ọ̀rọ̀ kọọsì bí ìmà bú yẹ ìmà sọ̀rọ̀ tí ọ̀dà sí àbí ìmà ṣépè àbí kí ẹ sì máa sọ̀rọ̀ agbèrè. tẹ ọ̀pọ̀lọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n lè máa sọ̀rọ̀ dọ́kọ́ wọ́n máa sọ̀rọ̀ ọlọ́kọ́ láyé dáadáa táwọn fi náà làwọn náà fi kọ tòun táwọn ọkọ̀ fi yàtọ̀ ni pé wọ́n lè máa pe kéwú alájàgbà ya náà ti máa gbà náà fi kọ́ náà. wọ́n tún bá dé àwọn tún ń gbé wọ́n tún gbé lù báyìí ẹ wà láyé sí ti sọ lórí ẹyin lálá lálá yóò sì tún dúdú sí olùlẹ̀ àlàmúlẹ̀ ṣe àlàkà sádìrà wọ́n sì máa dùdú gbọ̀ngbùdù gbọ̀ngbùdù sí. alẹ́ lómi ó ti ẹ́ bẹ́ẹ̀ mi láti alájàgbàyà á ah! lọ́wọ́ alájàgbàyà sí ẹ̀ kí máa ń ké kura ní àá ah! ìwọ ti jẹ́ fi tagi gbogbo àwọn yòókù náà jẹ. àwọn yòókù ọ̀daràn ni wọn ṣùgbọ́n alájàgbàyà tó tó wá gbé kura tó tún lu bẹ̀ẹ́ tẹ̀sí àá ah! tiẹ̀ wá burú ọlọ́run sọ nípa rí sọ́ọ̀tù lẹ́jọ́ ọlọ́run ní àfàbí hàdà hadithi ha tàjàbù òtàkù rẹ̀ wọlé tẹ̀kù màrútù sọ̀rọ̀ yìí tí kò yẹ kẹ́sì lọ́ bí alùpùrárì òtàkù ẹ máa wá rẹ́rì ẹ̀sẹ̀ nílé sùkú màrútù sáàdì tù ẹ wá gbórí ká ẹ̀ bá ń kọ́ rẹ̀ àsámọ̀ nínú lọ́gàtò ìbíyàwó ìbíyàwó ìbọn ẹ̀ lọ́gàtò orílẹ̀ wa kọ̀. tó nípa bẹ́ẹ̀ kí ẹni wá gbé wúrà kó fi kọrin ah, àṣàtò kàtọ́rọ́ kó tó wá burú yẹyẹ. ẹ̀rọ báwọn ẹni tó lérò gbọ́dọ̀ àyè tó ọgẹ́ lọ́ta jù. wọ́n ní kí lóyún oníbẹ̀rẹ̀ ni wọ́n kíkura gbà wọ́n ní ìwọ ah, tó fi bàjẹ́ dé tẹ̀lé yẹn. olùlù pẹ̀lú kura ni wọ́n yẹ sọ̀rọ̀ bìzìmọ́rù ṣàìtàn gbọ́ àkùrà ádùn àpọ́n wọ́n jọra wọn rárá bìzìmọ́rù ṣàìtàn gbólú àṣẹ ìtàdì àti Qur'an rahman tó papọ̀ ní. papọ̀ mọ́ra wọn bí kò sọ. sọ nípa bẹ́ẹ̀ wọ́n lè máa kọ́ sálámọ̀ kàkẹ́ sílámù ẹ̀ là wal asharatu ṣàrù. orin kíkọ àbúrò àwòyá ni ọ̀lẹ́ àbẹ̀kù ní jẹ́ bẹ́ẹ̀ eré ẹ̀rọ pàṣípàá ẹ̀rọ pàṣípàá àwọn lọ sí àwọn lọ sí di eré. àwọn àfáà táwọn ẹ̀ lọ dárí ẹ̀fọ̀ fáwọn ẹ̀ kó bẹ̀ẹ̀bẹ̀ lọ ní ìsìnwọ́ làwọn lu bàdírì àwọn ẹ̀sìn pè ní plẹ̀nì. ẹnì kẹ́kẹ́ ń sọ fún ọ̀fẹ́ náà àwọn ẹtí máa ń ṣe bẹ́ẹ̀ lọ́la ṣá ó ní plẹ̀ ní ọ̀la ó ní plẹ̀ bò ṣé gbọ́ òun torí sẹ́ni àyẹ̀bò ẹ̀ òun ti sọ náà pé àwọn lóde súnlẹ̀ lọ́la àwọn olùwé à ó kì ọjọ́ pé bá ṣe náà ìjọ lẹ́ ń ṣe ẹ̀ pé táwọn ọba làwọn ní òkú orí sẹ́ lọ gbogbo èmi làwọn fẹ̀sì bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ tàdí kọ́lá àlùbáríkà àkọ́tẹ́gbẹ́ olùfò ọbẹ̀ so aburú hadith ibi lábẹ́rẹ̀ wọlé hajjátàlẹ̀ àìsọ́. حدثنا عصام قال حدثني الجرير عن سلمان عن ابي هاني عن قدر عن دورة بن عبيد وكان مجمعا من المجامع فبلغه ان اقواما يلعبون بالعقوبة فكون قد بان عني أشد النهي ثم قال ألا إن اللاعب بها ليأكل امرأة كآكل لحم الخنزير ومتوجه بالدم يعني في الكوفة الكوفة علمت علمت ولي حدثنا عصاب هذا لي حديث هي حديث قليل ولا تتبع ساجو ساجو ilẹ̀ ń bá sẹ́wọ̀n rà tètè àti kẹrọ ìtẹ́lẹ̀. ọ̀rẹ́ ìjàrí ìrọ̀lẹ́ ẹ̀sọ́ fún akọ́ alátọ̀dọ̀ salman alhari látọ̀dọ̀ fọ̀dọ́ọ̀lá olùrùbẹ́yì ọ̀rẹ́ káàdì ọkọ̀ ìjùmọ̀ àgbẹ̀dẹ̀ lọ́jàdẹ̀ àkójọ kẹ́kọ̀ọ́ ọjọ́ wọn lọ́wọ́ adé ti gbọ́ rẹ̀ wípé àwọn ìjọ kan bẹ yẹlẹ àbúrò bẹ́ẹ̀ kú báyìí wọn bá fi alikuba wọn bá fi ṣeré wọn ní bàbá yìí ṣe dìde nìyẹn wọn ní báyìí lẹ́ni tí ń bínú wọn bẹ̀rẹ̀ sí ní kọ̀ fún wọn gan ọwọ́ àtọ́wá yìí fi alẹ́ tó bá fi ń ṣeré lẹ́yà kulu kọ́kùrọ̀ ha kà á kéle ha láàbìlì xinzẹ́ ẹni tó bá ń fi alikuba yẹn ṣeré tí wàá jẹ owó ìyẹn ni pé tí ń ta wọ́n fi wọ́n fi jẹ owó owó tí jẹ wọn dàbí kí ẹ máa jẹrẹ ẹlẹ́dẹ̀ ọ̀rọ̀ rẹ̀ dàbí ọ̀rọ̀ ẹni tí ń jẹ ẹrẹ ẹlẹ́dẹ̀ ọbùtà wá sí ní bìtáp títú wà fi ẹ̀jẹ̀ ṣe àlùwàlà kí ni àlékù báyẹn òun lẹni adé àrídá òun ló náà mọ títí ní mú tàbí sẹ ọmọ máa fowó lẹ lẹ́yìn kó lu ṣe ọbọ pé ọwọ́ rẹ̀ ọpadà kù jura wọn lọ dọba ya ọbọ bẹ́ẹ̀ tọ bá ń gba tẹbú tẹlif ọwọ́ rẹ̀ tó fi gbà yọ ọpadà kù gbọ bá ya yóò ju èkejì lọ yọ padà dí mọ́wọ́ rẹ̀ ó lè padà rí dọba ya ẹni tí bá jẹ owó níbẹ̀ ewé ìgbà tí tọ́ba ti bọ́lẹ̀ ni wọ́n máa túrò rẹ̀ àti tí ọba ti bu bí ọgbà rí ìgbà ojúṣe bẹ̀rẹ̀ ẹni tó fi ń ṣeré ti jẹ owó bẹ ọjà bí ẹni ti jẹrẹ ẹlẹ́dẹ̀ títí wàá fi ẹ̀jẹ̀ ṣe àlùwàlà wọn ní mo ta mọ àlẹrìndò sí lásìkò yìí ó dẹdẹ ẹ̀tọ́ òwìnira mo ní tẹmú tari ẹ lọ ní abáwọlé mi sórí ṣùgbọ́n àdéhùn eléyìí ẹlẹ́dẹ́ kájẹ lágbára kẹrin kọ́ máa sọ pé ìbí wọn ti lọ́lẹ̀ á ha torí pé yàrá agúrégé tẹ̀. wọ́n ní báàbù man lam yusallim ala ashabi dar. eléyìí fẹ́ sọ nípa pé ẹni tí yóò ní sálámọ̀ sí ẹni tí bá ń ṣe kiri o tí bá ń gba tẹ́kù tẹ́lí. wọ́n ní haddathana Ubaydullah ibn Sa'id. حدثنا عبيد الله بن سعيد القاسم بن الحكم القاضي قال أخبرنا عبيد الله بن الوليد الوصافي عن الفضيل بن مسلم عن أبيه قال كان علي رضي الله عنه إذا خرج من باب القص فرأى أصحاب النبي انطلق بهم فأقلهم من قدوة إلى الليل ومنهم من يعقل إلى نصف النهار قال وكان الذي يعقل إلى الليل هم الذين يعملون بالورق وكان الليل يؤخذ إلى نصف النهار الذين يلهون بها وكان يأمر أن لا يسلموا عليه. آه، قد يعني حديث ليلى حفيتي الا الآن أن أقعد فضيل فضيل هو رجل مجهول وبلياري حتى الوصافي والقاسم طبعا الحديث ضعيفات عن جيد الله ودي أن يقع في حديثه الذي يعني ṣùgbọ́n máa lọ pé bílẹ̀ wọ́n ti láti ṣe débú tẹ́lẹ̀ ìsìlẹ̀ àgbọ̀wá bí òbí àwọn àlàyé tó ṣe ń pa rẹ̀ ẹ mọ̀ pé ọ̀sán pọ́ dàbí ẹni tí jẹrẹ ẹlẹ́dẹ̀ ẹni tí jẹ owó débú tẹ́lẹ̀ ọ dàbí ẹni tí fẹ́ jẹ sàlùwàlà àwọn ohun tó lẹ̀ nìyẹn ìkejì tààfẹ́ kàì wọ́n ní hajj àtàlẹ́ Ubaydullah òun fẹ́ sàlàyé fún fẹ́ sọ fún قال عبيد الله بن سعيد حدثنا قال أعطنا خاص بن الحكم القاضي قال عبيد الله بن الوليد الوصافي ينف عليه قال أعطنا فضيل بن مسلم أيادي قال علي رضي الله تعالى عنه طبعا جاد لي أنا فتاتي ها قال واري أويزون في بي تمدرسي تنجوي أوفيس إيري أريوه طبعا جوالهم قوة باي أصوه لا تعرض wọn làwọn fi bẹ tí ó so mọ́lẹ̀ látàárọ̀ dọ̀tun wọn lè wá rí alẹ́ ní yóò kọlu ìlàlẹ́ yìí àwọn ẹni tó bá bá so mọ́lẹ̀ láti àárọ̀ títí dòru àwọn ẹni tó ti pé yòó àìmílú nàbí ni wà ní àwọn bá fowó lẹ̀ sí wọn èyí pé wọ́n fi ń lásán wọ́n fi sílífà lẹ̀ ìgbẹ́ tí wọ́n bẹ́ẹ̀ ti tọ́bẹ̀ tọ́bẹ̀ ti rí mú lẹ́ẹ̀kiri lẹ́ẹ̀kejì wọ́n máa mú kiri yìí lọ àbí èmi máa mú kiri báyìí lọ báyìí pé ìrẹsì sì lè rí ibú wọn máa mú nǹkan báyìí lọ. ṣùgbọ́n wọn láwọn tó máa dè mọ́lẹ̀ látàárọ̀ ìdìlàjì ọ̀sán níbi àyílà lápẹẹrẹ ẹ̀rí àwọn làwọn táwọn kẹ́ẹ̀ fi ń ṣeré lásán wọ́n ní aṣọ máa pàṣẹ pé wọn kò gbọdọ̀ sálámọ̀ sí wọn. ṣùgbọ́n hadith yà sọ pé àfi gẹ̀ẹ́sìgìrì ọ ọlẹ̀ ọlẹ̀ ṣùgbọ́n tó wù sí bẹ́ẹ̀ àwọn olùmọ̀ọ́sẹ̀ kiri ọwọ́ bú àwọn àgbẹ̀ wa ló hadithi ìbùdó abidí wọ́n ní wọ́n kọ́ ká máa fi kíní yẹn ṣeré kíní ká pẹ̀lú ká pẹ̀lú kíní tẹ́nísì yẹn ká máa sùn ṣeré èèwọ̀lú èèwọ̀lú nítorí pé dọ́gba ò ní ṣẹlẹ̀ ha mọ́sùkẹ́tù lil adala kò ní sí dọ́gba bẹ́ẹ̀ ẹnu kò sí bẹ́ẹ̀ ìwọ́n jòwó ẹni ẹlẹ́ni sábò sí òdiwọ̀n ẹ̀rí lẹ́yìn lẹ́yìn tó tún máa gbà yẹn lágbè òdejé kéèyàn rántí ọlọ́run àsìkò oró òfin yìí ò ní lọ mo ti dájú kó súnmọ́ káwọn mi máa kálá sáré lónìí gbà wọn bá bọ́ọ̀dù nàìjíríà òdo lẹ́sìn nàìjíríà ọ̀gá bẹ̀rẹ̀ ẹ máa gbà òun náà òṣù wọn máa gbà ẹni tẹ̀ lérò ni wọ́n máa gbà lòun ní òní kílọ̀bù ẹ bá ti ń sọ̀rọ̀ bọ́ọ̀lù ayọ̀ tẹ̀rí mọ́lẹ̀ tẹ̀rẹ̀ ẹ bá ti wá síbi lọ bọ́ọ̀lù bò ní àṣìṣà làwọn bá yìí tó bá ń gbà ní òfin yẹn gbà sínú àwọn òfin kí ni wọ́n ń wò fún èkèrè rẹ̀ kò bá àjá sí pé wọ́n tó níwájú ìta wọ́n bá bá wọn tó sẹ́ni kò ní yé mi gẹ̀ náà tó wọlé ni àbọ̀bọ́ta ìdóńdò mi ìgbàgbọ́ yìí kẹ̀kẹ́ lulẹ̀ ìgbé yọ akẹ́ni wa rí ọtí bíi mùsùlùmí báyìí ìwà asúlì yẹn ló yóò ní nàìjíríà níbi ni wọ́n gbọ́dọ̀ ọ̀rọ̀ ìròyìn àwọn tí wọn àwọn tí wọn wọ gáyù jọ àròyìn ẹ̀fọ́ láti jọ yìí kọ́ kàkálà tàbí gbàdé ìlú kálífù àdáwò sọlá àtàwọn sábà wò ṣàwà àtàwọn fàyẹ lọkọdà kàyà ìròyìn lẹ́yìn ẹjọ́ àròyìn ẹ̀fọ́ láti jọ yìí kọ́. sọdọ níbẹ̀ káàkiri dáadáa ní arákùnrin onímùtẹ ní ìsìnkú ẹ̀rọ ẹni pé kódà bó sí ibi odò yẹn lè má lè lọ kí wàá fi ṣáì ìgbà ṣé àgbà ó mi gbé ni ìbílẹ̀ òtún gbà lọ́wọ́ ẹ̀ láti máa bá lọ nìyẹn bákan náà ibi àkọsẹ̀ tán tíjọba bá wà tí ìwà fi bá di tìyẹn lẹ ẹni tí bá ń fi irú nǹkan bẹ́ẹ̀ ẹni tí wọ́n lọ sí ìlẹ́wọ̀n láti fi jẹ́ ẹlẹ́yà àpájù lọ kódà bóyá ẹni yẹ o wọ́n fowó lẹ̀ ni o àbí wọ́n fowó lẹ̀ bákan náà ìlú kẹta gbọ́ yìí hadith yẹn tí ìbá fi lílẹ̀ rẹ̀ onígbé àfọ̀gbọ́dọ̀ sálábọ̀ fáwọn ẹni tí máa ń fi kiri ẹ̀ ṣeré tó gba tẹ́kù tẹ́lẹ̀ láti lè fi ṣe bá wí fún ọ kí wọ́n fi lè sinmi torí àpọ̀ ọlọ́run bá tẹ́tẹ́ àti tòjíṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí hadith tá a fẹ́ mú wáyé báàbò ismi wàllá ìbá bìlẹ́rìdì ẹnu ọ̀nà yìí fẹ́ sọ nípa ẹ̀ṣẹ̀ ní mẹ́mú ẹni tí máa ń fi mẹ́rìndùn èyí tá a sọ kọjọ tẹ́kù tẹ́lẹ̀ sí sí àsìkò ọ̀yà. حدثنا اسماعيل قال حدثني مالك عن موسى بن ميسره عن بن ابي حميد عن ابي موسى الاشعري ان رسول الله صلى الله عليه وسلم قال من لعب بالنرد فقد عصى الله ورسوله. àwọn àwọn ọlọ́dẹ ẹ wọ́n láti ti àkọ́kọ́ lẹ wọ́n ní kejì lẹ kí láàrin gba eléyìí báyìí kì í yé mi bọ̀ eléyìí ọ̀lẹ́ o hasalu lẹ́gọ́yìrì hasalu lẹ́gọ́yìrì yìí rẹ̀fẹ̀ hadithi yìí kọ́ hadithi tí ó sì gbádùn lélẹ́yìn. wọ́n ní haddatana ismail ismail wí hadithi wọ́n ní bá nílùú ọ̀gá aládùn musa bùn bẹ́ẹ̀ sáró látọ̀dọ̀ sa'id bùn abi hindi látọ̀dọ̀ abi musa láṣàárì wọ́n ní adájọ́ òjijì aláwọ̀ sallallahu alayhi wa sallam wọ́n ní mọ̀ láìba mi lẹ́rìí bíi ẹni tó bá fi àdẹ́rìndùn tó fi ṣeré èyí tá a pè ní débútẹ́dì ìdídárí ẹ̀ fọ́kàn ní àsọ̀lọ́ àwárọ̀ sùwùlà ó ti sọ lọ́wọ́ àtòjíṣẹ́ o lọ́wọ́ àtòjíṣẹ́ rẹ̀ ó ti ṣe o kárí ó ti ṣe ọlọ́run ó sì ti ṣe òjíṣẹ́ hadith ibi tó tún tẹ̀lé òun ni ó ní hadith alẹ́ musaddad. hadith alẹ́ musaddad kọ́. حدثنا معتمر قال سميت عبد الملك عن ابي الاحوص عن عبد الله بن مسعود قال اياكم وهاتين القعقتين الموسمتين اللتين جران بدر فانهما من الميسر من الميسر من الميسر نعم ويحدث ابو مسدد مسدد حديث مشوار. المعتمر صفيب الله البالي نفد أبي الأحرس نفد عبد الله بن مسعود رضي الله تعالى عنه ولا عبد الله بن مسعود رضي الله تعالى عنه لأنه يبقى حتى هو أكبريت وأكبري لدى النبي صلى الله عليه وسلم هو في بعض يسر لمن إياك السرايو وهاتين الكعبتين إذا كعبة لجيجي لتمارعه àlèmọ̀ ṣùgbọ́tẹ̀yì wọ́n ní túmọ̀ rẹ̀ ní wípé yàrá kíní ẹnu méjì ti ń bẹ níbi kíní níbi tẹ́lifí yẹn ẹgbẹ́ kíní ẹgbẹ́ kejì rẹ̀ òun ni kàkàtẹ́yì yẹn àlèmọ̀ ṣùgbọ́tẹ̀yì ìlú ẹgbẹ́ wọn bá ń sábì sí tí wọ́n ti falà sílẹ̀ ẹ sọ́ra yín bẹ́ẹ̀ o alatẹ́yìnì yóò jarọ́ ẹni sẹ́jọ́ méjèèjì wọn kọ̀ fún wa nípa rẹ̀ ẹgbẹ́ kejì ẹgbẹ́ kejì ẹ mọ̀ pé igi ni wọ́n bá ń sẹ́ poli arẹ́dẹ́rẹ́ òun ni túbọ̀ kí abẹ́tẹ́yìnì yẹn ẹ sọ́ra fún o méjèèjì à ń kọ̀ fún wa nípa rẹ̀ fa ẹ̀ńdẹ̀ hùwà ìrẹ̀ ìgbẹ́yìntì torí méjèèjì lù tẹ́tẹ́ lọ́wọ́ ẹ má jẹ́ adarawa láàmú hali wọn ní wọn ti jẹ́ nǹkan tó ti ṣáájú níbi àlàyé hadithi tá a sọ yìí pé ṣètìrọ́jì fi hukmi dẹ́rù kò dé ìjọ tí bùtẹ́lì kò sí yàtọ̀ láàrin ọlọ́dà àwọn jùlọ. a rí lu wọn tí wọ́n ní kò sí nǹkan tó lè kọ̀ fún ni tàbí wá ṣe ṣètìrọ́jì ká máa sọ pé à ń ṣe lẹ́tọ̀ọ́ ìkẹta pè níbi ní bútẹ́rìsì yẹn kátó pàṣẹ lẹ́tọ̀ pẹ̀lú àwọn ọmọ ajẹ́mú kan kò gbogbo àwọn kẹta máa mú wá ọ̀rọ̀ tó lẹ́nu nítorí àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ èyí tó pọ̀ dáadáa tó wá tó sì gbádùn tó lọ pé ká sọ́ra fún nǹkan bẹ́ẹ̀ àti pé kò rí níbi àwọn sàbẹ̀ sí ọ̀gá débútẹ́rìsì ìwọ́n bẹ́ẹ̀ wéré ìdíje. قال حدثنا محمد بن يوسف وقبيصة حدثنا محمد بن يوسف وقبيصة وقبيصة قال حدثنا سفيان عن علقمة بن مرشد عن أبي بردة عن أبي بريدة عن أبي بريدة عن عدي عن النبي صلى الله عليه وسلم قال من لعب من الكثير فكأنما صبب يده في لحم الخنزير ودمه tọ́ eré yìí lálàáfíà ń tiẹ̀ obìnrin yìí pé ká gbàgbé tàkọ́kọ́ yìí tó gbádùn ẹ má gbàgbé lábẹ́ kọ́ ìdá tẹ́sífíà wẹ̀tẹ̀rbíà. ibi àwọn àhàdìsì dọ̀yìn fún ká kó ọ̀dà gbó àwọn èlùbọ̀ ọ̀dọ́ ká dáa nínú ìgbẹ́ sọ́wọ́n àdìsì tọ́jú sí ha lọ́pọ̀ yìí láàbí ìrìnnà làbí máa bẹ lọ́wọ́ pé aláwọ̀ sínú àti halalika àni halalika. ẹ̀tọ́ ni sahih èèwọ̀ ni dọ̀yìn. kí la tẹ̀ fẹ́ máa fi léèdì sí tí o la fẹ́ fi yẹn sí. ẹni tó gbàdá ṣe sùúrù bí pẹ̀lú hadithi tòkè yẹn. ilé ìlàdíje lè padà sọ ìwúdẹ̀ sí gbájú kí ọ á fúnfún kọ lọ àdéhùn sí pé ọlọ́run pé wọ́n jẹ ẹran ẹlẹ́dẹ̀ àbí sálù salu pẹ̀lú ẹ̀jẹ̀ àdúrà padà níbi ìtọ́sẹ̀ pé òwò òwì bẹ́ẹ̀ wọ́n sì dá pẹ̀rẹ̀ ẹlẹ́dẹ̀ kò sí jíjẹ bí òwò wọ́n sì dá pẹ̀ ẹ̀jẹ̀ ẹlẹ́ ẹ̀jẹ̀ ẹlẹ́dẹ̀ ọ̀rọ̀ bá rí ẹtí yé sọ kárọ̀ pẹ̀lú ìtọ́lá ìwọ́n mùsùlùmí wọ́n gbé hadith yẹn jáde nípa ọ̀rọ̀ orí wọ́n ní wa عميل جزائيه سفيان لو عطد علقوة بالمرصد لطد ابن البريدة ابن بريدة الأبي لطد النبي صلى الله عليه وسلم ولمن لعب باللردشية هل دابا في هو ده الصلاة دي سيري دي مداني زيادة في سيري هو لا جوالا دي هو ده فكأنما صفى غايته fi láàbí xinzìyàn wọn làbí ẹni fẹ́ ni ẹ lọ rí ọwọ́ bọ ẹrẹ ẹlẹ́dẹ̀ bọ̀dàbí ó rí ọwọ́ bọ ẹ̀jẹ̀ ẹlẹ́dẹ̀ ẹ̀rí ẹ̀rí ti fi ta kọ́kọ́ sí ẹlẹ òun sọ yìí kọ́ dàbí ẹni ẹni tí jẹ owó rẹ̀ tó fi ta tó fi ta tẹ́tẹ́ kọ́ dàbí kọ́ jẹ ẹrẹ ẹlẹ́dẹ̀ ó sì tún bú ẹ̀jẹ̀ ẹlẹ́dẹ̀ òfin ṣe kiri o ọ́fíìsì àlùwàlà ṣùgbọ́n yẹn lẹ eléyìí lọ́la láàbíà bó lè gbèrú sí àwọn ìjọ tẹ́lẹ̀ yẹn bá kàwé àdéhùn tó wù yẹn lẹ èyí tó gbádùn ọ̀bọ tí yẹn sì wàá lè fi bọ̀yà tọ́ ẹ̀ àdéhùn tó lálàáfíà oníkẹ́ni tó bá fi dé fún àdéhùn yẹn ṣeré o wọ́n dàbí ẹni fẹ́ nìyẹn kọ́ tó bá gọ́ yẹn dà hó fi láàrin fìlẹ́ ó fi ẹrẹ lẹ́dẹ̀ pa ọwọ́ rẹ̀ láró wọ́n dàbí ó Ah. hadith yìí ló àgbáyé tí a máa bá bẹ̀. òun náà ní wípé hadith yẹn rí lọ́jọ́ fún Imam Shafi'i rahimahullah àtàwọn jùmọ̀ sọ̀rọ̀ nípa yìí pé àdé irú débùtẹ́lì tiẹ̀ ìwọlé ká máa fi ṣeré o. bó ṣe wà lọ́nà Imam Malik rahimahullah àti Imam Ahmad bẹ́ẹ̀. wọ́n kódà báwo bá lè sọ fún burú gan wọ́n dẹ̀ máa mú yẹn gbàgbé dáadáa ṣùgbọ́n ohun tí wọ́n gbé gbà wáyé ládọ́tọ̀ ọ̀dọ̀ apá kan àwọn bá ti tàdé ẹ̀yìn àwọn tí wọ́n gbé lọ́dọ̀ àwọn sọ̀hábà tí wọ́n ní mọ̀ kìrú pa kẹ̀kọ́ lásán kì í sàràrù àwọn ará ìyó gbọ̀rìjó rẹ̀ làákàyè ní tòótọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ mi tẹ̀sùn وضعيف من البيت ما لك بعد المدارس في فصل تعتتنا قال حدثنا أحمد بن يونس ومالك بن إسماعيل حدثنا أحمد بن يونس ومالك بن إسماعيل قال حدثني عبيد الله قال حدثني حدثني نافع عن سعيد بن أبي هند عن أبي موسى عن النبي صلى الله عليه وسلم قال eléyìí náà jẹ́ àwọn èyí náà ti wí lókè ọ̀dẹ̀ hajjásálẹ̀ ahmed bùdóyọ́dún àti malik bin ismail àwọn méjèèjì sọ pé zuhair wọn ní ọ̀bẹ́dùláhì sọ fún mi pé dẹ́rẹ́fì ìlọ́wọ́ látọ̀dọ̀ sàáyìn ibùdó àbí ìhìndẹ́ látọ̀dọ̀ àbí musa ìdẹ̀bí sallallahu alayhi wa sallam onímọ̀ láìbá bin nàrídì ẹni yóò dọ́ bá fi dé mú tẹ́lí ìsìyẹn tó fi ṣeré faqad asa Allaha wa rasulahu ó ti sẹ́lọ̀wọ̀ àti tẹ̀. حديث إليه حسد لغيره باب الأدب وإخراج الذين يلعبون بالنار وأهل الباطل إليه ما صنفع الأدب lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ àti lílé jáde àwọn ẹni tí wọ́n bá ń fi kíní dẹ́kun tẹ́lẹ̀ sí ẹ̀tọ́ fi ń ṣeré kálé wọn bóde àtàwọn tó ń jó níbàjẹ́ kálé wọn dàtà tàbá wà nípò agbára tàbí hadith Abi Sa'id al-Khudri radiyallahu ta'ala anhu wá wípé ọ̀rọ̀ àríkù múkàrọ̀ àlèkè yìí rògbì ẹ̀ irú nǹkan tó ní ìṣe báyìí tí èsì pọ́wọ́ àwọn ọmọ ẹ ló ti bá àbọ̀wọ̀ ìyàwó ẹ̀ àbọ̀wọ̀ àbúrò ẹ̀ tó ní kápá lórí ẹ̀ àbáwọn ọmọ ọ̀sẹ̀ rẹ̀ eléyìí ní í ṣe pẹ̀lú aláṣẹ ọkàn ìwà àwọn kan níwájú ta àdúgbò yìí kọ́ bá fi ń ṣeré kọ́ wá sọ pé wọ́n fẹ́ lé wọn bóde ó ń yọjú sí wọn. ó wàá dúbọ lẹ́bí ẹ̀ ní àbáàbá ṣé kò sá sí púpẹ́ẹ̀mù ká ṣé ò sí gẹ̀gẹ̀ ṣé ẹ mọ ọgbẹ́ ìsìn sá ṣé ẹ mọ ọgbẹ́ ìsọ ẹ ẹ ní pé ọgbẹ́ fi ń ṣeré yé wọ̀ yóò ní àgbà ah, lẹ́kọ̀ọ́. ẹ̀rí àhájáde Ismail. حدثني اسماعيل قال حدثني مالك النافع عن عبد الله بن عمر كان اذا وجد احدا من اهله يذهب بالنفس ضربه وكسرها. ẹnì kí wọ́n ṣàlàyé hadithu yẹn dáadáa àgbọn ó dá lé wọn dáadáa tá a tí wọ́n gbá ni ọba náà yẹ gbá táwọn ti gbá tí wọ́n tẹ̀lé sí. wọ́n bá kọ̀ wọ́n olú yẹn o àwọn adigun dé bí wọn sá kọjá kọlé lílì yẹn ẹrí wọn ni Ismail haddatha aláwọ hadithi fún wa wọn ni Malik sọ wà látọ̀dọ̀ náà fẹ́ wọn ni Abdullahi bin Umar sànà ìdá wajada ahadan min ahli tọ́ba rẹ nìkan náà àwọn aráalé rẹ ẹgbọ́n bá ti wí aráalé rẹ. Rọ̀kẹ̀mọ̀rọ̀ àbí kò mú karọ́ àlè ọ̀gá yìí ò bí ẹni tó bá rí bàjẹ́ tó dẹ́ máa mọ̀ dájú pé bàjẹ́ ni kọ́ fọwọ́ ẹ̀ yìí ìyẹn lọ́dọ̀ àwọn ará ilé ẹ̀ àtúntì tó bá já láṣẹ lọ́dọ̀ àwọn tí ètò ìsara ilé ẹ̀ ká fọwọ́ jì tí ọba alágbára kó lò ó tí ọba alágbára kó wá lọ. irú ni lọ́wọ́ báyìí yóò jára lé kí ìbá wa sára lé àjálù ìgbéyàwó àdínkù àṣẹ. wọ́n ní Ismail àti wọ́n ní Máàlìkì sọ fún alátọ̀dọ̀ náà fẹ́ ọ̀dọ̀ Abdullahi ibùdó ọ̀nà tọ́ba rí ẹnìkan náà àwọn ará ilé rẹ̀ ti ń gbá débú tẹ́nísì lápẹẹrẹ sọ̀rọ̀ bàbú yóò lù nítorí ẹ̀ wọ́n kà sára ha yọ dẹ̀ fọ́ kiri àtẹ̀dé wọn fi gbà yẹn yọ là àwọn bá yẹ pé kiri tọ́ba yẹ pé kiri ó jò dára yọ là tó o dára. tó fi yẹ ẹ pa. bí àtà àbáwá kan ìgbà ó sọ̀rọ̀ fún ọ̀rọ̀ àdìsá bí sẹ́yìn lè yìí rẹ̀ ni. àwọn ẹ̀kọ́ ọmọ kéwù rẹ̀ tó kápá lórí ẹ̀ omi sódà ẹ̀kọ́ ọba fẹ́ yabó rẹ̀ ọba tó gbé bẹ́ẹ̀ fẹ́ jáde wọ́n ní kí ló dé sí òun àdẹ́bí jáde òun sì àdẹ́bí àbá yẹn sì báwo dáadáa tẹ́lẹ̀ àdéhùn báyìí ìyẹn bá tún fún àfa àfi kọ́ wá síbi bolivia àfa bá lọ. àfọ̀dé bẹ́ẹ̀ wọ́n fẹ́ fi nkárò ló ń kárò táwé nìyẹn. ọlọ́run bá sọ pé ẹ bóun gbé lù bẹ̀bẹ̀ ni wọ́n sọ ẹ bóun gbé. wọ́n gbé wá báyìí ọba kọ̀ bẹ́ẹ̀ bọ̀ ọbẹ̀. wọ́n lọ tún wá lọ wọ ọmọ nílé jọ kan. a tún fi yìí pẹ́ ṣeré kọ́lọ́ bá sọ fún yín pé ẹlẹ́yà fẹ́ yẹ ẹ̀ pa. yẹ ẹ̀rí tó gbélé yóò sì dá láti fi yẹ pa. àádọ́ tó bó làmà kó dòró sí ni wọ́n tẹ́lẹ̀ kó ní báwọn ń ṣe súnlẹ̀ ṣùgbọ́n súnlẹ̀ òní ẹlẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n sí. ẹ bàbá yẹn wọ́n wọ́n wọ́n strọ́ọ̀kì dáadáa. ẹlẹ́yà fẹ́ yẹ ẹ̀ pa èèpẹ̀ yóò sì wúlò yẹn rí sí wò yìí yóò wúlò fẹ́ pàtẹ́lẹ̀ àfẹ́yẹ torí bẹ́ẹ̀ má gà á lọ àpò kan wọ́n má da èèpẹ̀ lọ àpò wọ́n wá rí pákó ìtọ́wọ́ fẹ́lẹ́ dáadáa yóò lè fi dáná yóò lè lè jò sẹ́pà má kó gbẹ sílọ àpò yìí. Sìbájì ń bá mi ìwọ́jọ́ wọn bá dé o. Àá lè kúrò kó o fẹ́ bá kó dòrò di ẹ̀wọ̀n fáwọn wa ń kó àwọn àfa wọn ní gan. má jẹ́ tún bá a bọ̀ ìjọsìn wọn bẹ́ẹ̀ tó wá ṣe ọdún wọn bá tún bá a òní mọ báyìí o eléyà lọ fi yẹ pàdé. bí ẹ̀ bá lágbára bẹ́ẹ̀ yóò lò. bí fi ní àtúntò lẹ́yìn pẹ̀lú ọ̀rọ̀ jẹ lọ́wọ́ tẹ̀lé àdìgúnmọ́ tọ́ba rẹ̀ kẹ́tọ́ ara ilé rẹ̀ tó ṣe pé irú tébùtẹ́nìsì nìyí wá ń gbá alù mọ̀ká sára hà á sì fọ gbogbo pákó tí wọ́n tò yẹn àti ẹ̀gì yẹn lọ́fọ̀ gbogbo ẹ̀. wọ́n ní ká bá wo ásàrò yìí ó ń tọ́ka sí fàtàdì dáhùn àti kò da ìtàjẹ ìwọ́dẹ lọ́dọ̀ àfáwọn ọ̀túnlẹ̀ ìbẹ̀rẹ̀ náà rọ́dí ọlọ́run tààlà àdúgbò. حديث لي قد حدثنا اسماعيل حدثنا اسماعيل قال حدثني مالك عن علقمة بن أبي علقمة عن أمي عن عائشة رضي الله عنها أنه بلغها أن أهل بيت في دارها كانوا سكان فيه فيها عند النرد فأرسلت إليهم لعن لم تخرجوها لأخرجنكم من داري وأنكرت ذلك عليهم. àti kìnìún náà agbọ́gbọ́jọ débù tẹ́nísì tẹ́ gbá yẹn táwọn èèyàn bá gbá bọ́ fẹ́ni tòní máa gba láàrin wa bí wọn ẹtí bá ti gba ìṣàlọ́ òfin látòní lọ asọ́pẹ̀ yọ wéré ìdárayá àti ìdè tó ká wàhálà eré ìdárayá lọ bẹ́ẹ̀ yóò ti báyìí yóò ti ṣe báyìí ìdárayá wà bẹ́ẹ̀ ẹlòmíì ní apá rẹ̀ méjèèjì ló mú torí méjèèjì ló lè fi ṣe ọba ìkọ́fẹ́ yíwọ́ yóò ṣe ìṣẹ̀ sóbì ó tún ti báyìí ìdọ́rọ̀ lọ́rùn ni. àti jíjí ìwọ rẹ̀ gan ọbẹ̀ ẹ̀jẹ̀ òkúri lẹ̀ yẹ́yẹ́ lọ́dọ̀ àwọn sàhábà rẹ̀. àfáwọn Abdullahi ibn Umar wọ́n lè wọ̀ aburú ẹtú wa wòye àwọn Aisha àfáàgbà rọ̀dí ọlọ́ọ̀fù tẹ́lẹ̀ àdìhà wọ́n Ismail hajjatana òní Málìkì hajjatani ọlọ́wọ́ alásọ̀dọ̀ alùkọ̀mọ̀ nàbí alùkọ̀mọ̀ ó pé ó lè jẹ́ alùkọ̀mọ̀ bàbá alukọ́mọ kò sílẹ̀ kẹrì. àlẹ́ òbíhi látọ̀dọ̀ yẹ ọlọ́dọ̀dọ̀ àyíṣẹ́ ọdí ọlọ́wọ́ tẹ̀lé àdìhà ìyá alukọ́mọ yẹn kéwú lọ́dọ̀ àyíṣ àfa àgbàdìyàwó àyíṣ àwọn ọkùnrin náà máa ń kéwú lọ́dọ̀ wọ̀ sọ pé ìyàwó gbó wa ni wọ́n kò sẹ́ni ọgbọ́dọ̀ fẹ́ ìyá rẹ̀ àrẹ́ ti gẹ̀ẹ́sì àti ọmọ ọmọ ọmọ ọmọ kọ́mọ lókùn yóò lówó ọ̀fẹ́ yẹn àwọn ọkùnrin náà kí lọ́dọ̀ wọn lára sí àwọn ọkùnrin gbogbo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n kí lọ́dọ̀ yàrá rẹ̀ àwọn kọ́ọ̀sìlù kọ́ọ̀sìlù gbogbo ẹ̀ náà kí lọ́dọ̀ yàrá rẹ̀. tòwọ́ wà gbọ́ kéwu ní tàlìkiri bí wọ́n lọ́jọ́ jókòó lu yàrá wọn ó jókòó sẹ́dọ̀ rẹ̀. ìyá wa gbọ́ kílẹ̀ gbọ́ lọ́dọ̀ àdẹ́bí nípa alámọ̀rí báyìí báyìí sọlọ́lọ́ọ̀ wọn lọ wọn sọdọ yà wà àyíṣà ọjọ lọ tẹlẹ àyíṣà wọn ló gbé sí gbọ rẹ pépé àwọn ará dúlé kẹlí dúlé ìyàwó àyíṣà ó fi ẹ̀yìn pé bá ilé rẹ àwọn tí wọ́n gbé ní kiri náà sọ fi ń ṣeré ìyàwó ọjọ lọ wọn wá ní tẹ́ ẹ bá gbé jáde ẹ̀yin jáde kó lé mi bàá lè jáde kó lu lé mi wà á kára ti káàlì ọ̀sà kakò yẹ fún ọ. ọbẹ̀ pé ẹni tí wàá kọ́ ọ fún kápá lórí àkọ́kọ́ tí ara alẹ́ wa wọ́n fi ẹgbẹ́ wọn lẹ́nu yìí ọlọ́run ní kó kọ́lé ọlọ́run kí àdúrà gbà ọ kọ́lé bó ṣe di pé lórúkọ jésù nìyẹn ó lè bóde ní ọmọ akérò kápọ̀t àbí kò jáde alẹ́ ẹ̀kọ́ gba lọ́dọ̀ rẹ wọ́n báyìí ló wọ́n máa tà bó ti change ẹ̀ táwọn ẹlẹ́rìí dòdò sí i ó lóun ní lè ṣéǹjì ajá ni mo ń fò sọ́ọ̀kù. tọ́wọ́ bá rí ẹ irúfẹ́ bẹ́ẹ̀ ló nílé ìyàwó àyíṣà ọ̀dẹ ọlọ́tẹ̀lẹ̀ àdìhá ètò ìgbọ́nká kiri yẹ bóde kiri ní ẹbí ṣeré tọ́jú àràbù ni ẹgbẹ́ bóde bẹ́ẹ̀ bá ní wàá gbé bóde èmi ó sì lé yín kó tún lè tèmi ẹ wá yóò sì gba ẹni ibi yóò gbà láàyè ní ibi tó ní kápálẹ lónìí ẹ àti wàá ṣe bóun láti wàá ṣe bó ti wà bẹ́ẹ̀ ẹ̀sìn yọ wá lè tó ti wá nílé ó lè rẹ̀ ìbí ọ̀rọ̀ ọlọ́run tó gbá ìyẹn ẹ má jẹ́ àgbàgbé inú ẹni tí èpè bàbá àjà àdéhìí Ali ibùdó àbí sọ́ọ́lé ọ̀dí ọlọ́run tẹ̀lé àdùn nígbà wọn fi léèrè yìí pé ìdí òjijì ọlọ́run fi kẹ̀kẹ́ sàáyé lẹ́sà pàtó yàtọ̀ sáwọn èèyàn yìí. kí láàrin ìfidáhùn lòdì ọlọ́run tẹ́lẹ̀ á wọ́n ti tó bá wà ajá ti pé o ti bẹ́nu àfọ̀bí tí kì í dàbọ̀ yìí. ìgbà tí ó yọ jáde báyìí ń tọ́wọ́ àdó rẹ̀. òun ẹ̀rí láàánú lọ́ọ́rù bí kò jíjẹ ọlọ́run sọ pé láàánú lọ́ọ́rù sọlọ́lọ́ọ̀ méjì rẹ̀ sáájú ọlọ́run kọ́ máa jẹ́ ti dání o gbọ̀ngbẹ́bàá lè wáyé nìyà. ẹni tí ń pa nǹkan ẹlẹ́rìí fún nǹkan ẹ̀mí ìyàtọ̀ sọ́nà. láàánú lọ́ọ́rù ẹlẹ́ẹ̀kejì ni ọ gbọ̀ngbọ́ ìyàrá kòkó gbọ̀nà àrùn. méjì rẹ̀ sáájú ọlọ́run kọ́ jẹ́ ti ẹni yóò lọ ṣe ń àmì ilẹ̀.

ẹgbẹ́ wa ní lọ́fẹ́ kọ̀ ẹ̀dá ta ìgbéjìlẹ̀ sáà lọ lọ kọ́ máa jẹ́ ti ẹni yóò kó ẹni bíbọ́ra ìwọ́n ló kó mọ́sálásí ní àgbẹ̀ àbá tí wọ́n lè gbé ẹ bá sàṣàlásù fẹ́ẹ́ ní mọ́sálásí bẹ́ẹ̀ lè rí ẹ bá bọ̀ wá bì àtẹ́pẹ̀rẹ̀ ti wà lẹ̀ láàánú lọ́hùn mọ̀ni àwa mọ̀ọ́fù bìtà bẹ́ẹ̀ náà lẹ́yìn tó ṣe báwo èèyàn orí bí wọn ò rí léṣe bí wọ́n bá wá gba ilé rẹ̀ ni wọ́n bá fi ń ṣe kárùwá bẹ́ẹ̀ ẹ̀fẹ́ ìdílé ọba gbófo kọ́ máa gbówó yẹn. síbi òun wèrè wá rí ni wọ́n ló kó ìjọ wọ́n ló lè sùn rọ̀. sọ nípa bẹ́ẹ̀ ìkáfà ń bẹ fún yàrá àyíṣà ìyá lọ́rùn tẹ̀lé àdìhá torí lè wọ́n tẹ́ ẹ̀ bá ti lè má ṣe bí inú lémi ẹ̀ sì gbé mi kó inú lémi ẹ̀ jáde tibitibi. tòbí yà ṣe nílé yà ọ̀dà bá wọ hadith yẹ a máa rí àtakò tí àwọn Aisha radiyallahu ta'ala anha tó ṣe lórí alẹ́rì kìnìún náà sọ pé jọ ní bó ṣe ní sí yìí àtàwọn tó ń ṣe bó ṣe lé wọn kó lé ó ń tọ́ka sí pé àti àwọn Aisha kórìíra rẹ̀ pọ̀ àtàwọn tó ń ṣe. wọ́n fi hàn yín pé ẹ̀wọ̀n kan máa ń sọ fún ọlọ́pọ̀lọpọ̀ ọ̀gá èèyàn gbọ́dọ̀ sọ wípé òun kórìíra ẹ̀ ní gbàgbọ́ lásẹ̀ bí kò sí pé bíyẹn ti kórìíra ẹ̀ ní gbàgbọ́ èèyàn tún hẹ́ síta ni o àwọn ẹni tí ń gbà ẹ̀ ní gbàgbọ́. bílẹ̀ mi lọ́yìn Ibrahim alayhi salatu salam ti sọ ṣàfáàgbé ẹ̀mí kù ọ̀bẹ́dà bẹ́yìn dandan ọ̀bẹ́yìn dandan kùbẹ̀lẹ̀ tu'minu billahi wà. àwa kọjú láti fi lọ ọ̀tá ìkórìíra ó ti fojú ẹ̀ láàrin àwa àti títí ayérayé ni ọ̀sẹ̀l tẹ́ẹ̀fì ṣe kí ni o tẹ́ẹ̀fì nígbàgbọ́ ọlọ́run ọba sọ̀hánù ọba ọ̀fẹ́ gbèsè. torí bẹ́ẹ̀ yẹn tètè ṣàkíyèsí abala yẹn ẹlòmíì máa ń lọ ọkú kẹfẹ́ yóò á fi kẹ́lẹ̀. dídíà rẹ̀ mo hẹ́tì ṣùgbọ́n kórìíra ó ọrụ òun ọrụ lóun ló gbé dídíà jáde dídíà ọ̀dà rẹ̀ sí wàá hẹ́tì ẹ̀sìn ni torí o torí ìkóyà pàdé mi sọ̀tọ̀ náà wàá kórìíra rẹ̀ àti ohun tí ń ṣe tí ó fi pa bíi. sọ nípa àrí pé méjèèjì lọ tẹ́lẹ̀ báyìí ìyàwó àyíṣà ló jẹ lọ tẹ́lẹ̀ àdìhà ó hèsì ibi tó ń ṣe tébù tẹnísì ó hèsì àtàwọn tó ń ṣe kiri o tó ń ṣe. حديث ابي سن العباد قال حدثنا موسى حدثنا موسى قال حدثنا ربيعة بن كلثوم بن جبر قال حدثني أبي قال خطبنا ابن الزباب فقال يا أهل مكة بلغ عن رجال من قريش يلعبون بلعبة يقال لها البشير وكان عاقر قال الله إنما إنما الخمر والميسر سورة المائدة الآية 90 وإني أحلف بالله لا أوتى برجل لعب بها إلا أعطرته في شعره وبشره طب وأعطيت طلبه لمن أتى لي لمن أتى لي به kàn pé mo sọ ẹgbẹ́ àwọn tó ń tigi ní ìṣeré tí ẹ bá sara alé yẹn tí ẹ bá wà kó agbára yóò tún lo agbára ìsáwí lórí wọn yóò bá wọn yóò fagbára bá wọn yìí. حدثني موسى موسى وي حديثي بوا ولربيع بن كلثوم ولجبر حدث علي أبي ما بعد زوجين ختم علي بن الزبير الله بن الزبير سوني أبا الحسين أمير لما كان معي قال يا أهل مكة هذا عبد الله بن الزبير وما ذلك ثاني يارك أسماء بنت أبي بكر رضي الله تعالى عنهم أجمعين وعن عبد الله بن الزبير فجاء أمير لمكة لباية وأن يا أهل مكة أي على مكة قلت في بابي في بابي ويتوانا وقريش يلعبون بلعبة يقال لها النردشير وما في كذا سيرة تنقل النردشير èwo tá a sọ pé oúnjẹ tẹ́kù tẹ́lísì ní àkókò tiwa yìí wọ́n fi ṣeré ẹni tí wọ́n fà làwọn agbọ́rọ̀ sáàrin rẹ̀ wọ́n káàdì àṣàm káàdì àṣàm gbígbé ìyẹn tún ṣòro kí ló fi ṣòro ọwọ́ òsì ni wọ́n máa fi gbà ẹ̀ ẹ̀gbọ́n sì lọ́wọ́ òsì gọ̀ tí ẹ bá fẹ́ tó ti bá sábà tí máa ń lò èyí sì sẹ́ńtọ́ yìí kọ́wọ́ ẹ̀ gé ẹ̀tọ́ wọ̀ ọ̀tún bá gé lórí kọ́wọ́ òsì nílò ọwọ́ òsì rẹ̀ ó sì kiri ọgbọ́n lọ bẹ̀ àbẹ́ sì kẹ́ ọ̀rọ̀ pé tójú bá fọ́ làákàyè ó le ọ̀sì wọ̀ rẹ̀ ẹ̀yọ́ padà bẹ̀ òrí lẹ́bọ̀ padà ti bì làákàyè ṣé gbọ́gbọ́n tí bá ń ṣe kàtíkàkì ẹ̀tọ́ ẹ̀kọ́ lọ kéwú ẹ̀ẹ́ akíwù àbíkílẹ̀ kọ́ ọ báyìí kọ́ lọ kéwú gbàdé òṣojú bẹ̀ làákàyè létí ọ yẹ kó lò kó fi kéwú ìran àlù káàkiri wọ àbáyá káàkiri tó ha wà sí alájọbọ ha wà sí ìdílé tó wàá wúwo ah abàmìlì ẹ kò rí ni kéwú tó yẹ kọ́ lọ wá. ni àwọn ni wọn ti rí rẹ ìgbà tí wọn lójú àwọn tó bá bọ̀ kọ́ pé sákèsì kọ́ lọ kí ẹni àkíbù kòró ẹ̀ẹ́dẹ̀rẹ́ dẹ ewé ọlọ́ha níbi ẹni tó gbé ènìyàn bẹ́ẹ̀ ogún kásẹ̀tì ọlọ́ha ó fi hàn pé tó bá lọ fẹ́tẹ́rà síbi kan yẹ fún gbọ́hùn tí wọ́n wú yẹn yé tí ó ti dàáfà lórí bẹ́ẹ̀. wàhálà yẹn wà lẹ́nu àjọ parí ní járíà ìfìrìkìyà ní àlàríyà ní Sudan tó jẹ́ dọ́rí yìí tí ò rí kẹ̀kẹ́ wọ́lọ́ọ̀ àjọ parí àjọ parí àjọ parí jáde àti sùsù tọ́sẹ̀ kíláàsì tọ́sẹ̀ pé kíláàsì kẹ́lẹ́ làjọ wà báyìí. èèmọ̀ wàá sọ pé bòlí yóò wá ní kíláàsì òun náà wàá rèsí fún lẹ́kṣọ̀ gbogbo bọ́ bá ti ní yóò hà lẹ́nu. ẹ̀ ò nígbà tó ní òdi sí mẹ́bọ̀ kàkà ìdílé yóò ha gbogbo ẹ ọba dẹ̀ nínú ẹ̀ǹdáàbò àwọn tó jẹ́ júlíọ̀ yóò jókòó sí lẹ́gbẹ̀ẹ́ ìyá ọ̀ka ìbéèrè ní létí sọ́ba ti kà á sí létí tó lè bẹ́ẹ̀rẹ̀ alákọ̀ọ́kọ́ kí láńsà rẹ̀ yóò sì máa dáhùn yóò máa bá a hẹ̀ ó lè dẹ̀ ká sì jáde nígbà kàdúkèsì rẹ̀ bẹ́ẹ̀ ìfẹ́ lójú rẹ̀ ti gbà. gbogbo nǹkan náà máa ń sọ ní wàhálà gbogbo ẹ̀ tó bá ti wá kọjú láwùjọ sí a bára káàkiri. kẹ́mí wà tó lè lọ sí lọ kọ́bọ̀ kọjá fáńlá ọpọlọ rẹ̀ ó pé gidi. ṣé ojú yẹn ó ti fẹ́ máa yọ ọjà díẹ̀ díẹ̀ nígbà tí ó bí etí gbà ó pé bóyá bí sixteen sá gbà ó bí twenty báyìí wò ó rí kẹ̀kẹ́ wọn. làákàyè ju tẹni tó rí bẹ́ẹ̀ gbọ́gbọ́ ṣùgbọ́n kútùbù síta ìbẹ̀ lórí lẹ́yìn àlùkò àti lẹ́yìn lẹ́nu ọ̀rọ̀ ọ̀gá ìbò gbẹgbẹ lọ́pọ̀lọ́ kò sí sinmi tàbí fọ́ọ̀lù haram halal haram halal mo lẹ́sẹ̀kẹsẹ̀ bíi pé wọ́n sọ fún omi báyìí wọ́n ń báyìí titira o ò sì rí kẹ̀kẹ́ ẹ wo bàbá àtòjú náà tó wà bẹ̀yà á lè ṣe ọ́ ṣàfihàn ọ̀hún wa ọlọ́kọ́ bá ní sọ ọ́ pé ká tòun tẹ̀tẹ̀ gbogbo ọ̀dà wọ́n ò rí kẹ̀kẹ́ wọ́n máa pọ̀ ìbọn táwí yìí lẹ̀ fífọ́ lójú ẹ̀ làwọn aṣọ di àrùn lọ́dọ̀ tí wọ́n bí báyìí àwọn àti ìbójú fọ́ báyìí ó ti ẹ̀pọ̀ lọ́dọ̀ àwọn haúsá yá mú bí ẹni méjì kẹlẹ́ yìí àwọn torí ọlọ́wọ́ kọ́lé sáré àhà ah, ó yẹ kó lè ṣe nǹkan ẹ̀mí ìfà lọ́ọ́dà bá kọ́ kọ́ ìmọ̀ ọba ti tó ìwé rẹ̀ lọ́ọ́kà lọ́ọ́kà wọ́n pé lórí ló ti máa kọ́ àwọn yẹn ní nǹkan ọ̀lẹ́sẹ̀ máa mú pépà kẹ̀kẹ́ dání bẹ́ẹ̀ ni lẹ́yìn bá di arọ láwùjọ wa yọ̀ọ́ bá tó ń bára ṣé kò lè bá lọ́ọ́ hùn fìlà kọ́má lọ ṣe jákàn ìgbà yà sọ kọ́má ṣe agbádá àti ìfilágọ́bì gbogbo kẹta sọ dàrú yẹn kọ járù láwọn àyè mo ti sọ́jọ́ kó àyè náà níbi ẹnìkan tẹ́lẹ̀ pé ọwọ́ méjèèjì yóò sí bẹ́ẹ̀ ráìtì rẹ̀ fáyìn ju ráìtì mi lọ nínú àwọn àjọ kẹ́kọ̀ọ́ ní Sudan lọ gbogbo eré líle náà máa ń sọ fáwọn yẹn ti kò sí ìdí èsì fífú kẹ̀kẹ́ wọ́n lọ tí ó sa eré kò sí gbogbo eléyìí bẹ̀rù kákàlù kẹlẹ́ wọn jọ gbé àti àwọn ṣèkàdọ̀gbọ̀n àti ọ̀gbọ̀n lọ bí kẹlẹ́ wọn gbé. èyí fọ́ tọ́ fúnra rẹ̀ yóò sì sa tọ́ba ti fọ́tọ́ yóò sì gbọ́ yóò sì sì báyìí. gbogbo kẹ tó le tó le orí gbẹ̀dẹ́sì báyìí tọ́ba bẹ̀rẹ̀ rẹ̀ pa ti máa ń fò láti gbẹ̀dẹ́ ọ̀bọ̀ lẹ̀ yóò tó pẹ̀lápá kọjúkú báyìí gbogbo gẹ́gẹ́ àbí òun náà sì ni ó parí ẹ̀kọ́ ó ní ráìtì gidi ó sì fọkàn sí ìgbà tẹ́lẹ̀ ní ìdílé yìí kí wọ́n fún un ní kíní máka tọ́lá fẹ́ kájẹ̀ lọ́fẹ́ ó di lẹ́kítọ́rà lọ́fẹ́ máa kọ́ mọ́ ó sì máa tún kọ́ márùn-ún máa tún kọ́ márùn-ún tó sì tún yáwó bẹ̀ tí ráìtì ó dájú tèmi lọ sí ráìtì yẹn ìwé lọ́dọ̀ tí wọ́n gbà yóò ti dì báyìí wọ́n ní abdullahi ibùdó zubair rọ̀jẹ̀ lọ́hùn tẹ̀lé àjẹ́ wọ́n lọ́kọ̀ báyìí fẹ́ yan ara mọ́kà gẹ́gẹ́ bí aláṣẹ. wọ́n ti dé sígbà mi nígbà àwọn èèyàn káwá náà ọkùnrin yìí wọ́n fi ìṣeré kan ṣeré wọ́n pè ní àdánù tẹ̀sí ọrùn. ewu dáa kan pé lọ́dọ̀ ọdún adéṣì ọjọ́ kí ni òtún ibú tẹ̀lé wọ́n ká ní àṣàrọ̀ ọwọ́ òsì ni wọ́n bá lò fún kì í sọwọ́ ọlọ́run tẹ̀sán pé ìdùnnà mọ̀lùkàbùrú wálé bẹ́yìn sí ọ. ọlọ́run ti sẹ́ rí ọtí tẹ́tẹ́ ìfọ̀fọ̀ pẹ́rẹ́ àbí ìpẹ́rẹ́ tó túbọ̀ ìbá fi ọkọ̀ pínlẹ̀ ríjì sùnbìn àwọn ìṣe ìṣọ́ọ̀nì fíjì tẹ̀lé gbòógù làálẹ̀ tó fi fò. ẹ̀ṣẹ̀ ni ẹ̀jìnlẹ̀ sí inú sí àṣetọ́ni lọ́wọ́ kẹ́bà lè jèrè. wà á ìlì gẹ́gẹ́ bí aláṣẹ <laughs> bẹ́ẹ̀ lájú èmi o tahlifu billah mọ̀ ń fọlọ́ ọba búra. làwù tàbí rọ́júlẹ̀ bó o ní wá gbé ẹnìkan bá mi làyíbá dé ha tó fi ṣeré níbúta ní ìsìnyẹ ṣeré ẹ̀là àkọ́bùtúhù fi ṣàárì mi. ìyá tó lé ní ayọ̀ àti kí jẹ́ níyà níbi irun rẹ̀ ẹ̀yin náà mọ ìyá arún náà mọ̀ pé kéèrán kò tí ì yẹ ibò ní ìyá arún yìí ó ṣe bí ẹ fa yẹn ni o ẹ fi àwọn ogun kí wọn máa jáde àtòmí lójú wọn bá fa ẹrù orí mọ yẹn dandanà ọfà wọn ò ní fàrùn gbọn lẹ mọ pé yọ gbọ́dọ̀ dínkù àbí kò sí yìí yọ fa bí mẹ́rin bẹ ẹ ò gẹ́gẹ́ bá kó lọ́pọ̀ o lè jórí lé yọ máa fi káàdì mo yọ bí mẹ́rin èèyàn fà nínú ẹ mọ pé mo tí wọn sì máa wù yọ máa fà àtù kì í jẹ nìyẹn níyà fi ìṣàárì yìí níbi irú rẹ̀ wọ́n bá ṣàárì yìí àti lára rẹ̀ màá rí i awọ ara rẹ̀ báyìí kò fìyà jẹ níbẹ̀. èyí tó tún wá kún ni pé àbẹ́tù sẹ́lẹ̀ bẹ́ẹ̀ hu lèmọ ní ẹsẹ̀ àlè mi. gbogbo yóò tọ́ bá wà lára rẹ̀ tọ́lọ́dájú pé ẹ̀dínwó lọ ní ẹ bá fẹ́ lọ gbadé fún tẹ́lẹ̀ sí gbogbo ti ń bẹ lára rẹ̀ lásìkò yìí tọ́wọ́ ẹ̀ bá láṣẹ alálàṣẹ Islam aláṣẹ tí o lóró òfin gbogbo fóònù android tó kó sínú gbáyà yẹyẹ ẹni tó mu wáyà ní ọ̀rọ̀ àpò lọ àti gbogbo owó owó tí wọ́n fi rẹ́ńtẹ́ one hundred and fifty thousand ti fẹ́ lápò rẹ̀ kẹ́ ìyàgbá tẹ̀ ní rẹ̀ ẹni tó ń fa àwa fún mi òkú ẹ̀ lọ. wọ́n ní sábà tó wọ hadith ilé ẹ̀rí alágbára wọ́n tá n kálẹ̀ kan. a àti ìlé koko jíjẹ wọ tẹ́tẹ́ ni o tẹ́tẹ́ ni kí nìyí o. nínú àgbáyé náà nígbà rẹ̀ Abdullahi ibn Zubair ọkẹ́ ní kéde fẹ́ni ọba ti wọ́n jẹ níyà. gbogbo àwọn fẹ́ni tó mú wa wọ́n jẹ́ sọ̀tà bí àti ni o Abdullahi lọ́jọ́ lọ́ọ̀tà láti. sọ nípa bẹ́ẹ̀ nínú àgbẹ̀ ilé àdùbánú hadith yẹn ká máa rí níbẹ̀ ìlúwárọ̀ ìlàkàjà àwọn sàbí tí wọ́n máa ń sọ́ra gbogbo nǹkan tó bá jẹ́rẹ́ àti gbogbo nǹkan tó yẹ kó lè kó bá yẹn tí yọ ń sá ìrójú àìráyè tó lè pé ń gbọ́ ẹ kéèyàn sì yọ̀ níṣe bẹ́ẹ̀ làwọn nǹkan wọ̀nyí hadithi mi tó lé lábẹ́ rẹ̀ lábẹ́ yìí pé ìkọ́nilẹ́kọ̀ọ́ àti wípé ẹni yéwù tí bá fi léwu dání sì yẹn ṣeré tí ẹ sì wà nípò àtàgbàrẹ̀ yẹn káàdì rẹ̀ bẹ́ẹ̀ ara lè rí àbẹ́sọ́ wà lábẹ́ ìkápá yẹn àbí yẹn ti jà láṣẹ tí yẹn lé wọn bóde ó sì kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹni pé kọ́ wáyà fún wọn. wọ́n ti hajjá sọ̀rọ̀ ibùdó sọ̀rọ̀ حدثنا ابن صباح قال حدثنا إسماعيل بن زكريا عن حدث بن أبي أمية الحنفي ومنافقي قال حدثني يعلى أبو عمر قال سمعت أبا هريرة في الذي يلعب بالنصب سماور الذي يأكل اللحم الخنزير والذي يذهب به غير الانتمار فالذي يجلس يده في دم الخنزير والذي يجلس عندها ينظر إليها والذي ينظر إلى اللحم الخنزير. حديثي إرام ẹ̀rẹ́gbẹ́rún ni àfihàn rẹ̀ lẹ̀ o nítorí ẹ̀ríkà tó pè ní ibùdó mọ̀rọ̀ àlùkòfì wọ́n arọ́ jùlọ mẹ̀jọ̀ wọ́n mọ̀ òun lẹ́yìn tó ń jọ àtòkè tá a ti kàn tẹ́lẹ̀. ابن صباح حدثنا هو بحديث هو والإسماعيل بن زكريا أراد عبيد بن أبي أمية الحنفي التنافسي wọ́n ní yá àìlá sọ fún mi títí àbò mọ̀rọ̀ ẹni tá a sọ pé àmọ́yọ́ ni mo gbé àbò fún ẹ̀rọ. wọ́n lé ẹni tí bá ń fi ní gbadébù tẹ́nísì yẹn pé tẹ́tẹ́ ni ń tà tó fi ń ta tẹ́tẹ́ ọ̀dà bí ẹni tí ń jẹrẹ ẹlẹ́dẹ̀. ẹni tó ṣe fi ń ṣeré ṣùgbọ́n kò fi ta tẹ́tẹ́ ọ̀dàbí ẹni kẹ́ni yẹn kọ́ orí ọwọ́ rẹ̀ bọ́dọ̀ ẹ̀jẹ̀ ẹlẹ́dẹ̀ ẹni tó wá <clears throat> wọ́n ti ń gba tóun wò ọ̀dàbí ẹni kó ṣùgbọ́n àfihàn hadith yìí lẹ̀ ẹlẹ́ni wọ́n pè ní ala حديث ذو يبقى لا تدعك في أفعالي بير الله فلحدثنا يعني الحسن بن عمر حدثنا الحسن بن عمر قال حدثنا جاسيب بن زريع أنا حبيب عمر عمرو بن سعيد أنا أبي أنا عبد الله بن عمرو بن العاص قال اللاعب بالقصير كمارا وآكل اللعب الخنزير واللاعب به يقضي ما غير حمار الغالب يده بدم ṣùgbọ́n alhamdulilah a padà rí ìtọ́ sábà gbọ́jẹrẹ ẹlẹ́dẹ̀ẹ́dẹ́ padà sí ẹ̀ sì lálàáfíà ọ̀pájú rẹ̀ tó bá fi ń ta tẹ́tẹ́ ẹ ọ̀pá àwọn èyí dáhùn kọ́kọ́ sí ọlọ́wọ́ sòjíṣẹ́ rẹ̀ ó fi ṣeré lásán ìgbẹ́ni tó ń fi ta tẹ́tẹ́ tí wọ́n fowó lẹ̀. والحدثنا الحسن بن عمر الحسن بن عمر حدثنا أو حديث فاني يزيد بن زريع لقد حبيب لقد عمر بن عمرو بن شعيب عن أبيه عن عبد الله بن عمرو بن العاص قال لا بل أبي بعي عن جده تابا كيانيا عن جده نبوي هنا لقينا عن عبد الله بن عمرو بن العاص في حديث لدينا ما دار إلام وما عندنا حسن عندنا حسن ولعلاعب بالفصيل àbí bí nǹkan sọ yìí ní kíma ọ̀rọ̀ ẹni tí ń gbá débùtẹ nísìnyí tó fi ń ṣe kíni ọ tó fi ń tayọ ìjẹ owó rẹ kàákìlì láàbìlì kìsìyẹ ọdà bí ẹni tí ń jẹrẹ ẹlẹ́dẹ̀ ẹni tí bá fi ń ṣeré lásán tó wò fi ta tẹ́tẹ́ tí ò sí owó ń bẹ mi sì yẹ dàrú ìdàbí kìsìyẹ ọ òun dàbí ẹni gbóríwọ rẹ bọ inú ẹ̀jẹ̀ ẹlẹ́dẹ̀ ṣùgbọ́n kò fi sàlù alábí fi sókè yẹn bọ́ bó ti ọkàn rí wọ́n bẹ̀bẹ̀ ni tó bí ìlànà ìṣàlá láti fi ìpàdé ìbéèrè. Ìjọba báyà lẹ́yìn ètò dábàá. Lọ. Maaleykum salaam wa rahmatulah. Nípa wọ́n lé àwọn lé wa jáde tí wọ́n bá gbé kéré lè jáde kó lè. Ìgbé ìmọ̀ ayé ba ẹ̀mí ní àwọn kankan bẹ́ẹ̀ tí wọ́n ti bẹ̀rẹ̀ láwùjọ wa Gẹ́gẹ́ bí àwọn tí wọ́n ń kọ́lé tí wọ́n wá ń gba bí àwọn tí tẹ̀ ń tẹ̀. Lóṣù tó lọ́ọ́ dára ojú bá kẹ̀ máa ń dúpẹ́.

ògógóró àwọn fẹ́ máa kà fáwọn yẹn. kéèyàn láwọn ẹ kéèyàn sọ fún sẹ́ni ẹ ṣéǹjì ẹ àbí kéèyàn lè fóònù ìjọba ti ṣéǹjì ẹ. Aleykum salaam. Thank you. gbogbo ẹ̀ pátá lọ́wọ́ lé ó lè jáyọ̀ ọlọ́gbọ́n ó sì lè jẹ́ torí ó dáhùn náà ti jẹ́ sọ̀rìlà torí kí ni òfin mi tẹ̀lé ìsìnkú ló ń tẹ̀lé sọ̀rìlà kẹkẹrẹ gbogbo wọn kẹkẹrẹ gbogbo wọn tó làwọn sọ torí kò sí kẹkẹ tó jọ ní wa mi wọn nínú èdè lábáwá òun ni tẹ́kù sẹ́lẹ̀ kékeré tí máa ń gùn lẹ́yìn àgbà kéré sọ̀rọ̀ ìdíjẹ́rẹ́ gbogbo èmi ni àwọn slogan ọwọ́ náà ayọ̀ ọlọ́pọ̀ ọwọ́ náà gbogbo ẹ̀ lékewu à tó o lè yára ẹlẹ́nu tó o lè jẹ́ lékewu ìfúnná bá aláfẹ́ ni wọ́n kọ́ fẹ́ wọ́n ọ̀fẹ́ sí ọlọ́wọ́ ọba bẹ́ẹ̀ sáà ìfúnná bá wọ́n kọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n kọ́ bí ìbá ti dàlù kọ́ránì sọ̀tẹ́ ìgbọ́kọ̀ dà ó kọ́ àdégbélé kí o lágbèdébùtà ní ìsìn láti káàdì ọ̀la àbúdọ́lẹ̀ ẹ̀ka owó yàn yín náà ṣe ẹ̀kọ́ fún ìlú àmì ìlera tó dájú. náà béèrè olódùn alẹ́ kí o ti béèrè wọn. يلا كبير يلا سبحانك الله وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. هناك إجابة ب 15 minutes to 5 لا ما بيرد